látinú kíra látinú kíra Ma'arij al-Qabul ibi tá a tó tẹ́lẹ̀ náà ni ìtàfọ̀ ní kíra ti ń ṣe àlàyé ìdájọ́ kíni ṣẹ̀ríà ní ká ṣe fún àwọn òpìdá a sì máa gbé ìdápépa nínú àwọn kaba ìrọ̀dọ́lọ́ ọ̀nà ló wà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àti pípa bá gan kò sí nínú wà tìṣesí ilé ìtọ́yẹ ká bá lọ́dọ̀ mùsùlùmí tọ́gbà ọlọ́run ọba gbọ́ àti ọjọ́ kan yìí ṣùgbọ́n gbà tó ṣe é pé ọ̀pọ̀ ẹ̀mẹ́yì nǹkan náà lọ́lọ́run ọbẹ̀rẹ̀ dà wá sí léwọ̀ lórí wa tí ọ̀gọ̀rọ̀ wá sí mà tó sì lójú ẹni tó sọ fún wa pé òun ọ̀gbọ́n pa rẹ̀ rí òun ọ̀mà nípa rẹ̀ ṣùgbọ́n tó ṣe pé síbẹ̀síbẹ̀ látún ra àwọn èèyàn kan tí wọ́n máa fagbọn ọlọ́run ọba yìí alágbọ̀n abẹ lérò wípé níta àwọn ń ṣe tẹ ní ọ̀dà yìí gbèsè táwọn ń gbé tẹ ló takùtọ̀ lọ́wọ́ takùtọ̀ ànábì sallallahu alaihi wasallam yìí àwọn kúkú padà tó bá kóńdì rẹ̀ àti pé papọ̀ àgbà àwọn òní kúrò nílé ayé láì jẹ́ pé àwọn padì òní mọ̀ pé dídẹ lọ́wọ́ bá ń dẹ̀wọ̀n àti lọ́jọ́ kejì kan ní ọmọ abaláyé lò ní túbàmá tí ọwọ́ apàdà kú sórí pé ní tí ọ̀ dáhùn ọ̀nà ẹ̀ ṣe. akramakumullah gbogbo ẹni tó bá fẹ́ sórí rẹ láyé tí èsì fẹ́ kábàámọ̀ lọ́la gbẹ̀ndà òkèèyàmà wọ́n máa ń lo ọpọlọ wọn láti fi kọ́ ọgbọ́n kún ọgbọ́n ni kò sì síbi tí yẹn ti lè gbọ́n bí kéèyàn máa tẹ̀lé tọ́lọ́ kó máa tẹ̀lé tànàbí sallallahu alaihi wa alihi wasallam nítorí pé gbogbo ọ̀nà míì téèyàn bá ń gbà tí àtakò bá ń bẹ́ẹ̀ sí tọ́lọ̀ tí ń bẹ́ẹ̀ sí tànàbí sallallahu alaihi wa alihi wasallam kò sí tàbí ṣùgbọ́n yóò padà hàn síyàn pé kò sí tọ́pọ̀ tó yàn torí di eléyìí àwọn òfin náà pọ̀ jọjọ ní àwọn àwùjọ wa àwọn èèyàn sísè náà dùn wa àwọn àna mọ̀ pé bẹ́ẹ̀ ló ti ṣe rí àwọn òpìdá yẹn ẹ̀sìn wọn ọ̀kan náà wọn náà ni aṣ-ṣirku billahi wal-kufru bihi kásìkìtì rí sí Allah kásìmáṣẹ́ bọ̀ pẹ̀lú ẹ̀. àwa lè rí nínú ọ àwọn tí wọn máa kpọrọ sọ ike mùsùlùmí tún làwọn kò lè ṣeéṣe ìmọ̀lẹ̀ àti òkùnkùn kì í jókòó lára àti fara ama eléyìí ló túbọ̀ sí pé ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ ni tó ó kọ́ tó ọ̀padà dàgbà di à ń piná à ń pawọ́dà à ń sóògùn à ń jókà eléyìí tó ṣe pé kò sí ntẹ́lẹ̀ yóò lè jó ó lè jó yìí. wọ́n máa sọ pé àwọn fi ń sara yìí lóore ni irú oore ìwo gan rí oore tí wọn bá kú ni torí pé àlùkò ojoojúmọ́ lè yàn kú àbóore káìní kọkẹ́ni rẹ̀ kú láwùjọ wọn torí pé ètò pọ̀jù nínú àwọn èèyàn wọn rọwọ́ mú lọ́sẹ̀lẹ̀ àbóore káàrẹ̀ ọmọ sí wọn àlùkò gbogbo lè tọ́jú aláàrẹ̀ ńlọkùn fọ́fọ́ débi kété aláàrẹ mi náà bá bùkátà sí kán á dá dúró wọn yìí sábà rí gbòòsàn fẹ́ lòmí torí gbogbo ẹsẹ̀ fún orí kí wọn lè ṣe ṣe dàbí torí pé tí ọba dájọ́ fún yín tọrùn rẹ̀ là á wò gbogbo tí wọ́n ló ń ṣe fáwọn èèyàn tó ti rí ṣe fúnra rẹ̀ òkúta ló kúta jẹ́ o kò bá jẹ́ pé ó tún da sọ nǹkan ní ìbora bíi pé màmá jó bíi pé lè má mú mi àbá nínú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bàbá a máa péjú ìyá wọn ń pera wọn ní mùsùlùmí tí wọ́n tún pin dá wá nítorí pé àwọn ní nǹkan bú lẹ́gbẹ̀ẹ́ jù àwọn ló yẹ kí wọ́n tètè ronú jù nítorí pé tó máa ń pín rẹ́fúrẹ́mù kan àbí páìpọ̀ kan àwọn náà wọ́n tún á yẹ òpin náà àbí babaláwo kan ògbódọ̀yà kan sàgódìgbà kan àwọn ló tún fi dá sẹ́lẹ̀ kọ́ kí lè tún bọ́ káwọn nítorí kò ní sọ ike lẹ́yìn ìsẹ̀bà àdàlù kó fèrè dẹ́nu kò tẹ́tẹ̀ kankan mọ́ nígbà tí yẹn bá ti jẹ́ kéfèrè gbogbo àti tókìtà jẹ́ kí ni àwọn káfìrí láti pìlẹ̀ wọn kọjá bàbàrà ìjẹ́ bàbàrà rẹ̀ ní í ṣe pẹ̀lú pé ìwọ tó kura rẹ̀ mùsùlùmí kí ló tún sọ ọ́ tó gbìdá tó fi wá pa ìwé ìsáàyà tó kúkú ti kẹsẹ̀ rí pọ́nbélé. ṣé ìwọ lẹni tí alẹ́bàdá lẹ́yìn tó lọ ti sànú rẹ̀ èsì wàá mú oríire tó lọ fọ ọ́ sọ́kàgà kò lọ́ọ̀ fẹ́ ìsìlámù máa èyí wọn á máa ṣe tó a máa fi sori wúlówó báyìí ọlọ́nkọ́ máa ṣètò wa bẹ́ẹ̀. akramakumullah afọ mi síra ní adùsáàhẹ ìbáwíwo ńlọ́wọ́ ìkéka ṣe fún àwọn òpìdá ìgbà bá kọjá ọ̀pọ̀ yìí káfà ṣe ó ní í ṣe pẹ̀lú pé ìjọba ń bẹ níjọba ẹ̀sìn Islam nítorí pé ìjọba ẹ̀sìn Islam ìgbà gbogbo pálapàla dáradá láyè láwùjọ àwọn mùsùlùmí nítorí pé ara ṣẹ́ ìjọba wa ṣe àti pé sófin ọlọ́run ọba máa wá mú tẹ kókó nǹkan máa ní ìsìta bá ní àfiṣẹ́yà àfilọ́lẹ̀ àmàlò kókó nǹkan márùn-ún ìṣẹ̀rí ọmọ wa fún wa etí ẹ̀ lè rí bòmí ìdí nu dábìrì pé gbogbo gbèsè ayé ọ̀dà kò ṣe dà lónìí nígbà tí ò sì fi òfin ọlọ́run kan láàrin wa dá sọ pàǹtẹ̀lẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan márààrún yìí òun náà ni ṣífùtò dín ṣẹ̀rí àwa láti wá sọ ẹ̀sìn wa torí ẹ̀ ló ṣe jẹ́ pé ayé ọ̀gbẹ́nikẹ́ni láti sọ pé mi ń ṣe ìsìláàmù tó bá ti wọ ìsìláàmù àyè òsì ń bẹ̀ láti sọ pé mi ì sèmá so the so called freedom of religion ó wà fẹ́ni tí o bá ti di mùsùlùmí torí pé ọlọ́run sọ pé láti kọ́ ọ̀hún fi tì àìsí pátípá jẹ́yàn pa kókó di mùsùlùmí but immediately tí wàá ti di mùsùlùmí tán àwọn àjẹ yọ wípé wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu wa huwa fil akhirati min al-khasirin ẹnikẹ́ni tó bá mú nǹkan mi tó fi ṣẹ̀sìn yàtọ̀ sí islam kọ́mọ kọ́ lọ́wọ́ bò nígbà lọ́wọ́ wọn yóò sì máa bẹ́ẹ̀ ní ọni tó ṣòfò tó bá dúró la gbé ndàlù kìyàm lábẹ́bẹ́ ẹni tó bá lóun ṣe islam àwọn pa ń bẹ nínú ṣífùtò bíi wọ́n sọ yìí torí ẹ̀ lànà bisalòlá sallallahu alaihi wasallam sọ nínú hadith bin abbas gbogbo ẹnikẹ́ni tó bá ti fi islam sílẹ̀ tó lòun ò sí máa pa eléyìí <laughs> náà ní tó fi jẹ́ pété àbá máa túmọ̀ kan á máa fara balẹ̀ o tó bá sọ abẹ́ túmọ̀ rẹ̀ bó ti wá gangan ẹgbẹ́ túmọ̀ rẹ̀ màá bẹ́ tẹ̀lé di iná kò fọkùlù ẹnikẹ́ni tó bá ti yí ẹ̀sìn rẹ̀ padà ẹ̀ pa ṣé o túmọ̀ sí pé nísìn ká pé ẹnìkan ọjọ́ Yahudi ọwọ́ àlọ́ fẹ́ dọ̀mọ́lẹ́yìn Pọ́ọ̀lù òun lọ́jọ́ sátidé mọ́ sọ́ndé lòún fẹ́ máa lò tó lànà bí nípa pàdé. alukóforo millatun wàhídà ní kankan náà kẹsẹ̀ rí àti wọn àyàtọ̀ síra wọn. gẹ́gẹ́ bí ẹnìkan ni kọjá pé sàgbó ló ń bọ̀ ó wá yá ní sọ́wọ́n á ní ogún ìfẹ́ máa bọ̀ báyìí sáwọn lànà bí sọ pé sẹ́ pa àwọn gbogbo wọn kankan náà ìranu àti rẹ́gbẹ́ pàdé torí ẹ̀ tó máa dé ní ẹni pé máa bẹ́tẹ̀lẹ̀ di iná hó fọ́kùtòló gbogbo ẹ̀ tó bá lóun ṣe sáàmù máa ẹ̀ pa. àdéhùn ìsìn jáde tó fẹ́ sẹ́rin lẹ̀ eléyìí tó máa mọ̀ Bukhari àtàwọn míì gbé jáde. lábẹ́ kùtùkùtù yìí ṣẹ̀rẹ́ Islam tó sọ yìí kò sáyè fẹ́nikẹ́ni láti fi àdáda lẹ̀ tó bá kọ́ àlò ṣẹ̀rẹ́ Islam gbogbo mọ̀sẹ̀ bídẹ́ àmọ́sẹ̀ kínní torí pé àwọn èèyàn sábà gbọ́rọ̀ tó bá ikú alukur'ani àti sunna wọn fi máa kìlọ̀ fún wa àmọ́jọ́ tí yẹn bá ti ṣe nǹkan kan tí ìjọba bá ti fi jófin ta parí sọlá ti jùmọ̀ à tí ìjọba ti wá ní kí wọ́n mú ẹni tó dáràn wá sí mẹ́tílẹ́tì wọn sọ pé lágbájá àdáda lẹ́ni tẹ́ ní ẹ̀sìn ọlọ́run lẹ́yìn ìgbà tó lọ ní kọ́ wọ́ bà tí àwa gbé lọ síwájú ilé ẹjọ́ wọn wá dájọ́ gánà ní àádọ́rin ẹgbàá àbá wọn ní lu kọ̀rọ̀ wọlé yóò ṣẹ̀dá àdàbọ̀ fún bá kọ́ ìfẹsùn mi nàlùmọ̀ mi ni tí wọ́n bá lu yàn ojú àwọn èèyàn ní oṣù torí kí àwọn èèyàn tí ò ní gbọ́rọ̀ káwọn náà lè gbọ́rọ̀ sódà tí wọn náà ní serú ẹ̀ wọ́n bá ra mu nígbà tí ra mu báyìí ó tún pè yàn bá nù wọ́n bá nù ẹnì kan bá nù ẹ wò kúlẹ̀ ẹ̀ bá wọn ẹ sàánú rẹ ẹ ṣe ọlọ́ni lẹ́sẹ̀ ọkọ̀ àánú kan gbọ́dọ̀ sẹ́yìn o níbi fi jẹ Ọlọ́run ló ní ká fi jẹ wọn ẹ gbọ́dọ̀ pẹ ẹ nà wọn kọkọkọ bọ sí wọn ládàáda wọn wá nà wọn bẹ ẹnìkan lọ wọn bẹ wa ẹnìkan ó sojú náà wọn ọjọ́ sojú àwọn méjèèjì wọn sọ tó nàá gbàgbé bàbá kúdí à à nǹkan tó mọ̀ ṣe tó ọ̀rọ̀ sí lọ́sọ̀rọ̀ wọ́n lù sí à ẹ̀kún nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ ọlọ́mọdé tẹ́ lónìí ò tí a tún mí bí sojú gbogbo ìyá tó ṣe <laughs> àwọn ìyá gbọ́rọ̀ àwọn onígbọ́rọ̀ wàláì wọn gbọ́rọ̀ torí ẹni Usman radiyallahu anhu sọ pé inna Allaha la yaz'a sultan ma la yaz'a bil-Qur'an ọlọ́run máa ń fi agbára àjọba gba àwọn nǹkan bú lọ́wọ́ àwọn èèyàn eléyìí tó ṣe pé tá a bá ní kán mọ kí àwòrán fi kìlọ̀ fún wa kún ní padì ẹ mọyé tó sọ fún yín kókò ọ̀dà táwọn yóò ti máa ṣe tọba sù ọ ẹgbà ni ó mú mo rò pé ìgbà tí wọ́n ti sọ sọ sọ tọba sù ọ ẹgbà ni ó mú subhanallah tọ ètò sẹ̀ríà wa ti àkọ́kọ́ nù ẹ rí i pé gbogbo àwùjọ tó máa ti lo sẹ̀ríà ẹ̀sìn ó dúró dáadáa tí wọ́n bá pèpè fún sọ́lá láti má lọ mọ́sálásí kó dé ń fún wọn bá fi ọjọ́ ìwọ òsùn ní ṣe bẹ́ẹ̀ mọ́ níjọ́ ok tó bá ti Ramadan gbẹ̀ǹdẹ̀ ẹ̀ta máa jẹ́ ha ẹ̀rí kíkálukọ́ mọ́ wọn rẹ̀ ẹlẹ́kejì sẹ̀rí àtúnwá lè ṣèṣìlẹ̀ náà ọ wá sọ ẹ̀mí àwọn èèyàn ẹ̀mí à ọ pàtàkì púpọ̀ ìsìláàmù ọgbà kẹ́nìkan bẹ̀mí ẹlòmíì lórí kíni bóyá lẹ́mí tiẹ̀ ṣe ń wá tó títí ẹ̀ náà wọ̀n kí lọ́wọ́ fẹ́ pààyàn wa katabna alayhim fiha anna an-nafsa bin-nafs òfin ọlọ́run ní kẹ́mi tó bá pààyàn wọ́n kò náà torí ẹ̀ ọ́ rí i pé ẹ̀mí àwọn èèyàn sèèrè tó bá yẹ kí wọ́n lo ṣẹ̀ríà Islam tọ̀tọ̀ ní jẹ́ pé àwọn kankan bọ́ sí títì wọ́n gbé ban wọ́n ń yí àwọn èèyàn ń ba àbọ̀ lọ ká wọn mọ́lé ẹ̀kọ́ wo yín wa wọ́n tún gbẹ̀mí wa àwòrán ìlà ṣíṣe rí ọba wa à ẹ̀rí pé ẹnìkan oníbẹ̀rù ẹnìkan àfi ọ̀wọ́ ẹ̀yà àfi kókò lórí àwọn àgùntàn yín ẹ̀ bá lágùntàn tẹ̀sí. sẹ̀rí àṣọ ike tó bá pààyàn wọn pa ẹni tó bá sì sèèyàn léṣe wọn tó náà léṣe ẹni tó bá gé èèyàn lóríkè wọn gé náà lóríkè sọ̀rọ̀ pé ẹnìkan bẹ́tẹ̀ ẹnìkan ẹnìkan ṣèkínní kan tó eléyìí jẹ́ ẹlẹ́kẹ̀jì ẹlẹ́kẹ̀ta òun náà ní pé sẹ̀rí àwa lè hifdhi al-aql ọwọ́ sọ́la kàìwá ẹ lè jẹ́ ẹni tó sùn lọ àfi tẹ́ ẹ bá ní làkàì gbogbo ọ̀rọ̀ tó lọ ń bá wa sọ ilé iṣẹ́ ń bá wa sọ tó bá gbà bá ní làkàì kò sí kankan tí ó yẹ wa mẹ́ à ń gbogbo téèyàn wá jẹ àbí téèyàn ó lò tí ó mú kí láàkà yẹn kọ́ sánù sẹ̀rí ọ̀fara mọ́ torí ẹ̀ sẹ̀rí àsọpọ̀ gbọ́dọ̀ mutí èyí yòówù ọtí lè jẹ báyìí jẹ pa abẹ́lé wọn ti ń pa báyìí kan kó alátòkèrè ó gbẹdọ̀ dáyà lọ́pọ̀lọ́rú sẹ̀rí ọgbà kalẹ̀ torí ẹ̀ sẹ̀rí ọ̀sìgbà wọ́n wá pé gbẹ́nà sìgá ni gbogbo tí ó sọ ọpọlọ ni ó dúdú kọ dáàbò kẹrẹ ọgbà polo èèyàn gbọ́dọ̀ jìnnà sí gbogbo tó lè pa ọpọlọ lára èèyàn jìnnà sí torí ẹ̀ṣẹ̀rẹ́ àsọ pé ẹnikẹ́ni tó bá mutí yóò jìyà o ẹnikẹ́ni tó bá fi lè lo nǹkan kan nù sí máa dáyàn lọ́pọlọ ọrú yọ gbàrà wí bí ẹni tí ń kó egbò ló ti ń kó wọ́ọ̀lù àtíkè Iblis kokéè tí wọn máa ń lò ẹnikẹ́ni tí wọn kó wọ̀lú yọ gbàgbà o kódà sẹ̀ríà lábẹ́ ìwádìí apá kan náà olùmọ̀láyè tí wọ́n ní ká pa ni nítorí pé òun tó kó wọ̀lú yẹn ìbàjẹ́ ńlá ní tẹ́kọ̀ ṣẹlẹ̀ ó sì ti gbé ogun ó dojú rẹ̀ kọ Allah. ó dojú rẹ̀ kọ anabi sallallahu alayhi wa sallam ó dojú rẹ̀ kọ islam ó dojú rẹ̀ kọ gbogbo àwọn mùsùlùmí wọ́n fẹ́ báyìí wọn jẹ́. إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم. sẹ̀rí ọ̀gbà rọ́bìṣì láyè ẹ̀gbọ́n ayé wọn ní gbàrọ́ máa lọ́wọ́ ọtí wọ́n wá ya fọ́tò ọtí wọ́n yá àgbo rẹ̀ ọ̀gá bí ẹni tó fẹ́ ti polówó rẹ̀ lẹ́yìn mọ́gbọ́ ọtí tó ga bí torí káwọn ọ̀mùtí ó lè máa já wọ́n yà yọ ọ̀gá tẹ̀ ní tọ́sẹ̀ fi polówó rẹ̀ dàdàǹgọ́nù aláìlórí lọ́nà ó fi wọ́n polówó dáadáa bọ́tí ọ̀bẹ̀rù táwọn èèyàn gbọ́ ọmọ ládùúgbò ọmọ lù ọ̀rọ̀ kọ́ ọ̀rọ̀ pé ilé làwọn wò ká tó sọ ọmọ ló kọ ìyẹn bí tọ́tí. A'udhu billahi minash shaitanir rajim. nínú mi ó ní àti bí ọ̀rọ̀ láàrin ọ̀rọ̀ òṣèlú a'udhu billahi minash shaitanir rajim. níbo mi àbáwọ̀ lẹ́rìí tó kọ síbẹ̀ is honourable ọ̀nàrẹ̀ ọtí ló bá wọ́n tún sọ̀kà ló kọ is excellent a'udhu billahi ọ̀kan wọn ló ṣe àmà mọ̀rùkẹ́ náà ẹ̀rí abẹ́ ayò lè gba rọ́bẹ̀ mi tó bá ti lò ṣẹlẹ̀ à wàláhì ayò lè gba rọ́bẹ̀ báyọ̀ fẹ́ polú fúláwà tẹ́sí máa ṣe búrẹ́dì tẹ̀lé ọ̀gbinú sí. ẹfẹ polówó ẹwà tẹfì máa ṣe àkàrà àti kúrú àbí òye wa àmọ́ tí ẹni bá dárú tó tó wá yí padà yóò tún kúrò ní yóò di pẹlẹbẹ lè kí ẹ bá wọn mú pẹlẹbẹ pẹlẹbẹ láyé sáka gbọmọsọ. àtẹ́rẹ́ nǹkan mẹ́ ẹ bá lọ sáyà gáràjì gáràjì gáràjì ẹni tó tó àwọn ọ̀daràn wọn máa ń ṣe àwọn lẹ́bẹ̀lì ọtí ìṣà mẹ́rin mẹ́rin mẹ́rin àwọn ọ̀daràn. tó bá ké sẹ̀rí àbá wà wàláhì ẹnìkan ní ti wá àbírú ẹ̀ fún yẹn. ẹ̀yin náà ẹ̀rọ ládàrí ìmúkúmu ẹ wó yí ìyẹn títí wọ́n ti dàbí ìgbà tó ti ta láwùjọ wa ni ẹlòmíyàn ṣẹlẹ̀ gidi ni tó bá yanu ti máa ń sọ̀rọ̀ ẹ̀rí ọmọ dáadáa tí wọ́n bí sínú gbogbo àwọn òbí ń dùn tó bá fẹ́ sọ̀rọ̀ wọ́n mọ̀ wọ́n kẹrù bí ẹni tí nǹkan ṣe nǹkan ti ṣe pé ọ̀ọ́ eléyìí ọ̀gbádùn mà ìmúkúmu ti sọ di wèrè. àwọn bàbá àti ìyá wọn náà wọ́n rí wọn wọ́n ara kọ torí Yorùbá sọ pé wèrè dùn wò lọ́jà ọ̀sẹ́ni jẹ́ pẹ̀lú wọn lọ́mọ ìṣèlú rẹ̀ lẹ́wọ̀n àmọ̀ fi ṣe fáàlì kàbírù kàbírù eléyìí kàbírù ọ̀daràn lélẹ́yìí ẹ̀yin náà gbọ́ wọn ní kàbírù ṣé kàbírù wà wà ní Islam ẹ̀dá ṣé kàbírù wà ní Islam pé òun náà wà náà alhamdulilah mùsùlùmí sọ pé Muhammadu tó torí ẹ Abdulkadir a ọlọ́wọ́n bá dáa pọ̀ ẹ̀rí pé wọ́n ti mú títí mú bá náà ti mú gbóhùn ẹnìkan àti pé ní Abdulkadir. abẹ́rẹ́ òfura wọ́n ti jẹ́ àgùdù sí Allahu akbar torí ṣe ṣẹ̀rí àwa wọ́n wá sọ làákà ìwà ẹ̀rí tí wọ́n pàṣẹ mu ìgbà tí ọtíkà gbogbo àwọn ọkọ̀ burúkú burúkú nínú ẹni tó bá mu ṣẹ̀rí àti ilé wọ̀. bẹ́ẹ̀ náà ni nǹkan lè kẹ́ ṣẹ̀rí àwa láti wá sọ owó wa ifdul mal owó ọ̀rọ̀ ọ̀rọ̀ oríjàmà ṣẹ̀rí ọ̀rọ̀ sọ ó ní owó ẹ̀yìn ẹnìkan ọ̀gbọ́dọ̀ mú ẹlòmíì o ẹnìkan ọ̀gbọ́dọ̀ mú ẹlòmíì tí èèbá ṣe pẹ́ni tó lówó ló fẹ́ dọ̀ fún ọ̀gbọ́dọ̀ mú owó olówó haram ni fún ọ láì jẹ́ pò ń lò fún ọ láì jẹ́ pò sento fi lẹ́tọ̀ọ́ sáti gbà lọ́dọ̀ rẹ̀ haram rẹ̀ sí ọ̀fara mọ́ kéèyàn ya adigunjalè ọ̀fara mọ́ kéèyàn ya fọ́lífọ́lí tẹ̀lé ọ̀fara mọ́ kéèyàn máa jalè ọ̀fara mọ́ kéèyàn máa ṣàfọwọ́rá torí ẹni sẹ́rí àsọ pé ẹnikẹ́ni tó bá fi lè jalè tó sì jẹ́ pé ní tó jí ó tó di wọn téèyàn àfi gbọ́wọ́ ẹni tó bá dírú ẹ̀ kẹrí àsọpìkà gé lọ́wọ́. والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم torí ẹ olú àwọn èèyàn lọ́ńdà àti tó máa ti ń lo ṣẹ̀ríà kí máa bẹ̀ sọ ẹnì kan ò lè rí ọ kó o máa ka iye yìí wọ́n lè jẹ nínú ọwọ́ wọ́n máa gbọ́ ọ́nà tí wọ́n ti àwọn ìgbà lọ́wọ́ rẹ níbi tí wọ́n bá ti ń lo sẹ̀ríà wọ́n láwọn sọ wọn. torí kálukú máa ń tó lè ṣẹlẹ̀ kálukú máa ń tó lè ṣẹlẹ̀ nítorí pé ó lè nínú sẹ̀ríà oríṣiríṣi ní kàtígórì wọn. ó lè dání kí gé lọ́wọ́ yìí òun ọyọ nǹkan gbé níbi tí wọn àti rí ó sì gbé jáde kúrò láyé rẹ̀ wá síbi tí èta ntí sì jí gbé wọn ọjọ́ òbí wọn máa jí wọn máa fi lọ́wọ́ ni. àmọ́ ẹ̀mọ̀kélédè yorùbá ti wá ní ìsìn tọ́ba ní olè lèyàn ó lè fẹ̀ púpọ̀ gbólóhùn púpọ̀ ẹni tí gbà lọ́wọ́ náà pè nínú àgẹ́sọ lè wọ́n pè lẹ́yìn ajáwó gbà lọ́wọ́ ẹni nù torí lójú ti sẹ́wọ̀n òun fẹ́ fi hàn pé kí ló lè ṣe lábẹ́ òfin à gígé lọ́wọ́ wọ́n lè tó ó ti àrà ní tàbá ti fi owó rẹ̀ lẹ̀ tí wọ́n bá yọ ẹnìkan tó lílu gbé ma oṣù mẹ́rin tí ọkọ̀ báńkì ta kó pamọ́ sí ó sì fọ́n bí sẹ́nìkan ti rí ó sì gbé owó ń jáde kó láyé rẹ̀ ọlọ́sọ̀ wa ní kárí ńlá di ọwọ́ ẹ̀ ẹ̀ ló lòun á di iwájú ọwọ́ sẹ̀ǹgé ọmọ pọ́wọ́ ti yọ ọ̀pọ̀pọ̀ nígbà tó fi jalè kọjá máa ń kankan má tẹ́lẹ̀ ìbá yé wa lábẹ́ òfin ṣẹ̀ríya owó máa ń jẹ́ sísọ tó bá ń lo ṣẹ̀ríya wàhálà ẹni kì í ronú kó jẹ́ owó lówó. nísìn ẹ̀rọ Saudiya wọ́n lo ṣẹ̀ríya bí Saudiya ṣe fẹ̀ tó tó tó Nàìjíríà mẹ́ta àbọ̀ nílẹ̀ sẹ́nìkan bá fi di kọ́bọ̀ ní Saudi yà wàláì kò síbi tó lè sá pamọ́ gbogbo eléyìí mo tẹ́sọ̀ kùnà àlè kálukú mà bẹ̀ kò síbi tó kìí ṣe Bukhari àti Muslim o tó kò síbi tó lè sá pamọ́ sí <laughs> wàláì tó bá lọ́tọ̀ ọba bọ̀ bàjẹ́ ẹ̀ ó mú báyìí níbí bí ìgbà téèyàn gba ewúrẹ́ mú lágbo ẹran kì í ṣe bí abẹ́rẹ́ tọ́wọ́ nù ìrọ̀rùn ni wọ́n mú ìdí inú tó fi jẹ́ pé sàṣèyàn lẹ́gbọ̀pọ̀ jalè àtọ́ba jẹ́ pàlejò ni òhun lówó lówó múlójú ní fi wá ń jalè torí gígé èèyàn lọ́wọ́ kọ́ rọrùn à kéèyàn ọmọ wa gbé kùkùté ká ẹ á sọ pé ẹ jọ accident kan ló ṣẹlẹ̀ pé accident yẹn gbọ́ pọ̀ wọ́n fi tó ti bọ́ lọ́wọ́ kò sí ké ṣẹ̀rẹ́ islam subhanallah ẹlẹ́kọ̀ọ́rùn ṣẹ̀rẹ́ islam ó wá sọ anasab ó fẹ́ sọ ìbí kálukú kọ́mọ̀tì pọ́nmọ́lúpọ̀ wọ́ọ̀dù bàbá pèlè ìlú ọmọ rẹ kámọ̀ pé dájúdájú ọmọ rẹ ní. àìsílámù dáa pọ̀ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní kọ́ ọmọ kálé ní ìsìtì èso ọmọ rẹ̀ kí sọpọ̀ gbàgbọ́ wọn ń pè lọ́mọ rẹ̀ àmọ́ kìí ṣe tiẹ̀. mo rò pé yé dáárù wọn bẹ̀ dúró tí ò ní tuma ní. nítorí pé ìyàwó ẹ̀ yẹn kìí ṣe ìyàwó alẹ́ yìí ń yín. ní ìṣẹ́ bá kó àwọn èèyàn tàtẹ́fẹ́ screen wa upon all hundred people mùsùlùmí ni omi sọ àwọn káfíìrì sábà pé tiwọn àwọn eléyìí àrùn láti dá wọn mọ́lẹ̀ kéékèèké lè ta fẹ́ fi ṣe ẹ̀gbáǹpù yìí lọ́dọ̀ tiwọn. sẹ́bà pé mùsùlùmí ọgọ́rùn-ún jọ lónìí ọkọ àtìyàwó ọkọ àtìyàwó wọn jẹ tú àmì. èèyàn mélòó ni wọ́n bẹ pẹ̀lú ara wọn alẹ́ tún lè fi lẹ́ẹ̀kọ́ rọ́sọ̀lẹ̀ lọ́nà tí ọ̀tá kò tó ọ̀tá tó tó tó mùsùlùmí náà ń pera wọn mélòó náà yóò parí pàṣẹ́ntéèjì mélòó ẹ sọ̀rọ̀ ahán ẹnìkan ní sáàtì ẹnìkan ní sẹ́fẹ̀ntì ẹ sọ bíi náìtì náìtì five ẹ kọjá pé mumtaz excellent ẹ sọ bíi ninety ninety one ninety two ninety five ninety seven tó ṣeéṣe kò dájú kò dájú ògidì ọ̀daràn lọ́pọ̀ láyé because òfin ọlọ́run tó ṣe tó ní báyìí ní kẹsàn-án báyìí ní kẹrin kó tó di pé ẹ máa ríra yín ẹ máa lóyún ẹ máa bímọ èèyàn mélòó ló ń tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn máa lè lọ́pọ̀ láyé wa anabi sallallahu alaihi wasallam sọ náà àdéhùn kàtọ́ báyà lẹ́rù أن لا تزال أمتي بخير ما لم يكثر فيها أبناء الزنا الأمة ميونية بنينو دادا lópin ìgbà táwọn ọmọ zina ọba ti pọ̀ láàrin níṣẹ́ wa ọmọ zina ti pọ̀ tó tí o bá gan wọ́n jí mú nínú ọ̀rọ̀ ànábì àbí wọ́n yá mú nù ẹ̀ àbí wọ́n yá lò nù ẹ̀ ká má sọ pé wọ́n jí mú àwọn náà sọ pé tẹ bá rí agboolé kan tí ń tòrò ọmọ alẹ́ bẹ́ẹ̀ ni ò ti dàgbà tó sígínàlù ńjọ́ tó bá dàgbà ẹ gbà tó anábì sọlá àṣọlá sì fi wá pé àlọ́ máa mi o ó ní ló bẹ nínú dáadáa pẹ̀lú dáadáa lópin ìgbà tí àwọn ọmọ ẹ̀sìn náà bá ti pọ̀ lánàá Islam ó ní ẹ gbọ́dọ̀ fẹ́ obìnrin lọ́nà tó dáa kó tó di pé ń kó yọ ṣẹlẹ̀ láàrin torí ẹ a rí al-ijab wal-qabul bàbá ọmọ àbáṣojú bàbá ọmọ yọ sọ pé òun fi ọmọ yìí fún ọ níyàwó òun fọmọ yìí fún ọ níyàwó ó wà very clear ìwọ ọtọ tó tẹ́lẹ̀ àwọn àtẹkẹ mọ gbàá níyàwó ẹlẹ́rìí méjì jẹ́rìí sí alhamdulillah onísọ̀dá kí sọ́ńbẹ̀ xeyè onísọ̀ńbẹ̀ gbèsè lọ́rùn rẹ̀ kò sí wàhálà ẹ dákun tó lé nu eléyìí ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ fún ẹsẹ̀ léyìí ọkàn róbìnrin ọ̀fà lọ́lé wọn náà rọ́kùnrin ọba lọ́lé wọn mọ adarun pálura wọn àwọn ọmọ ìsìn náà máa jáde lọ́tùn lósì lọ́tùn lósì lọ́tùn lósì bẹ́ẹ̀ tó bá pàkíyèsí wọn pé à púpọ̀ ọlọ́tẹ̀ ń bí kalẹ̀ yọ ọmọ ìsìn náà ni wọn ẹ bá tún tẹ̀. ìyàwó ọba yarí pa ọmọ tèmi sọ ọmọ ìsìn náà ọmọ kí wọn. ọmọ kí ni wọn. àkàràwọ̀ kúmù lọ ẹlòmíì ìgbà tó tún fẹ́ ra wọn lọ́nà dà ọkọ òdẹ́kùn à ń ṣe dìnnà ká ìyàwó ọ̀dẹ́kùn à ń eléyìí ṣe máa ń fà á tó fi jẹ́ pé tọ́rọ̀ bá ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó nígbà míì wọ́n fẹ́ra wọn lọ́nà tó dáa ìyàwó tó lè máa sọ fọ́kọ pọ́pọ̀ la ṣé ń sọ fún ìwé tiẹ̀ nù àwọn ọmọ yìí wọ́n kàn ń gbàgbà kíláàsì ẹ dákú Islam fẹ́ dínà gbogbo nọ́ọ̀sẹ̀ gbogbo rubbish nínú dídínà rẹ̀ Islam sọ pé tí obìnrin kan tó bá ti lè lọ́kọ̀ọ́ lọ́nà tó dáa gbogbo ọmọ tó bá bí lọ́dọ̀ ọkọ rẹ̀ yí báyìí ọmọ ọkọ rẹ̀ bàbá àjẹpọ̀ lọ sí ìdìnnà láti bí mi nù ọmọ ọkọ rẹ̀ alwaladu lilfirash walil'ahir alhijar ọkọ tó fẹ́ obìnrin lé lónìí àwọn ọmọ tó bá bí ẹni tí ọba wa bá obìnrin rú rẹ̀ ṣe zìnnà kọlọ́mọ kankan gbà nínú ọmọ tóbìnrin bá bí oko ní ọ̀jẹ̀ òfo ní òmù amúlẹ̀mọ́fòlò torí rẹ̀ gbogbo àtàárọ̀ tó bá kọ́ fún àwọn lọ́nà tó dáa la ti ń fi ètò jẹ́ tiẹ̀ hàn rubbish yóò bá lẹ́bù lásán ni nínú sẹ̀rẹ́ Islam gbogbo ọmọ tóbi ta ló ọkọ rẹ̀ àmọ́ ọ̀rọ̀ ọ̀gbọ́dọ̀ gbagbakúgba o sẹ̀rẹ́ àsọpọ̀ ọ̀gbọ́dọ̀ gbagbakúgba ọ̀dọ́ ìgbé ọmọ yìí sọ̀mọ́ rẹ̀ because àsìkò tí ìyàwó rẹ lóyún rẹ sí òun ò súnmọ́ rárá ẹ mẹ́sẹ̀gì tí wọ́n gbà kẹ́yìn lọ́dọ̀ ìyàwó rẹ ni pé ó ti rí nǹkan oṣù wọ́n sì travel bí oṣù mẹ́fà ó dé lọ bá bá pé ìyàwó ti lóyún kó o lọ sí ilé tí wọ́n máa bófin sùn ránṣẹ́ ni nígbà wọn gbọ́dọ̀ dákẹ́ má gbàgbé ń tẹ́jọ sọ kẹ́ǹtẹ̀ lómi ni ó léwu ọlọ́run ti rí nǹkan sọ ọ́n alihamudulilayi ọlọ́run ṣẹlẹ̀ ikú rọ́yún lẹ́yìn rẹ̀ bọ́ọ̀lù ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ irú ọmọ yẹn wàá gbà kúrò nínú àwọn ọmọ rẹ kì í sọ ọmọ rẹ torí ẹni ṣẹlẹ̀ àti sọ pé tó o ti mọ̀ pọ́ mọ̀ kan kì sọ ọmọ rẹ nínú ọmọ tíyàwó rẹ ló ń bí fún ọ tó wàá sókè sọ ọmọ rẹ ẹ sì jọ ṣépè fúnra yín eléyìí tá à ń pè ní alẹ́ ìwọ ṣe pé ìyàwó rẹ àbí ọkọ ó ṣe pé lẹ́ẹ̀mẹ́rin nígbà fọlọ́wọ́n bá búra pípẹ́ ọmọ yìí kọ́ máa tún àbóyún yìí kìí sóyún tún ẹ karùn kọ́lọ̀ ńlànà tó bá pé rọ́ọ̀lù ń bá ń pa obìnrin náà sì ṣépè fúnra rẹ̀ wípé ìjọba búra pípẹ́ fọlọ́wọ́n búra pọ́nmọ yìí ọmọ ọkọ oyún tó wà nù yìí tọkọ òun ni ẹlẹ́karùn-ún yóò wá sọ pé kọ́lọ̀ bínú sùn tó bá jẹ́ pé òdodo lọ́kọ̀ òun sọ òun ló ń pa ó tó lẹ́yìn lẹ́yìn á tù wọn ká wọn ò tún jọ́kọ̀ àti awọ ara ọmọ láéláé ọmọ ẹ̀yìn kò sì ní jọ́ ọmọ kọ so torí ẹ̀ ọ gbọ́dọ̀ gbàgbàkúgbà torí kọ́mọ́bàdì pọ́ máa lú pọ̀ sẹ̀ríà ọwọ́ aláti wá sọ mọ̀lẹ́bí kálukú ó ní àwọn mẹ́rin tó bá pọ̀ jù ọ fẹ́ karùn-ún ọgbọ́dọ̀ fẹ́ kẹfà láwùjọ yorùbá àwọn èèyàn tán fi ogún ìyàwó pọ̀ àwọn ọ̀daràn pọ̀ bàjẹ́ wọn ìtẹ́ lófin ọlọ́run bẹ̀rù rẹ̀ wàláhì nígbà tí èsì ti pọ̀ pọ̀lọpọ̀ lọ fẹ́ wọn lọ́dọ̀ àwọn òbí wọn pọ̀lọpọ̀ sáàmàká lọlé náà ni sáàmàká lọlé náà ni tó lẹ́rìí tí ń fún kálukú yàrá kọ̀ọ̀kan ibòmí gan àwọn márùn lè máa ṣe àyàrá kan a'udhu billahi minash shaitani rajim so islam ọ̀fara mẹ́sìnà ọlẹ́ni tó bá ti dìná tí ò bá ti ìdí abilékọ ọ̀lọ́kọ rí òníyàwó rí ẹ̀jẹ̀ gbọ̀gọ́rùn kọ̀ wá mọ lórí ẹlẹ́yìn ó tún wá sọ fún wọn gbìn pamọ́ fọ́dún kan fọ́dún kan òní rí lùmá a lọ sọ síbi omi bí wọ́n lọ sọ̀rọ̀ sí sambisa so tó bá sọ ọdún kan bẹ́ẹ̀ wọ́n á tún wá da padà wá sí lù tọ́ sẹ́rí àwọn sọ tó bá kó ti fẹ́ yàwó kódà ìyàwó ọba àmọ́sí lọ́dọ̀ rẹ̀ níìsì o ti lọ́kọ rí ọba àmọ́sí lọ́dọ̀ ọkọ níìsì ṣeré aṣọ yìí pé wọ́n sọ yín lóko tẹ́ fi kú ni o wọ́n sọ yín lóko tẹ́ fi kú torí ẹ̀ rí i pé àwọn ọ̀tọ̀ ọlọ́run wọn ní fẹ́ṣẹ̀ rí àá wọn ní fẹ́ tẹ́wárẹ́lẹ̀ karùn-ún yìí òun jẹ́ abala kínní àtẹ̀kejì a and b a lásán yẹn b rẹ̀ wọ́n ń pè ní hifdhul 'irb ṣẹ̀rí àwa sọ yìí wa ṣẹ̀rí ọgbà kẹ́nìkan máa bú ẹnìkan ṣẹ̀rí ọgbà kẹ́nìkan máa tàbùkù ẹnìkan tó bá mọ̀ kẹ́nìkan bá ṣe ọ lọ́gbà kẹjọ yẹn rẹ̀ ṣẹ̀rí ọgbà kọ́ máa fọ́kọ ẹnìkan tàwé ìròyìn kọ́ máa ẹnìkan kánú kásẹ̀tì kọ́ máa bó torí pé Islam ní kí wọ́n sọ iyì kálukú fún un kódà tó bá tọrin jù pápẹ́ nìkan ṣe ṣẹ̀rí ọ̀gbà kó bu kó orí ẹ̀ dàrú orí ẹ̀ dàrú báwo wọ́n da iyì rẹ̀ nù ṣẹ̀rí ọ̀farama orí ẹ̀ bàjẹ́ wọ́n da iyì rẹ̀ nù ṣẹ̀rí ọ̀farama ẹ o ti ṣẹ̀rí àwa tún sí lára wa ti pọ̀ jù ọ̀rọ̀ wa gan tún ní ká sọ̀rọ̀ àpò torí ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni ṣẹ̀rí àmúwa kí ló gbé wa lọ di eléyìí òun náà lọ̀rọ̀ ìyà tí sẹ̀ríà ni kí wọ́n fi di àwọn òpìdán tó bá tó sẹ̀ríà Islam bá ń bẹ lábẹ́ abala alákọ̀ọ́kọ́ tá a pè ní ìfòdòdì sísọ ẹ̀sìn ńlọrọ̀ dídá àwọn òpìdán lẹ́kùn ní ọwọ́ nítorí pé ẹ̀sìn àwọn èèyàn ń bàjẹ́ bàjẹ́ látàrí pópò ìdápọ̀ láyé àìmọye gánà ti bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní ìsìnkú sí lọ́mọ nítorí ilé ológun ti ná wọ́n ti dáhùn ipe tọba fẹ́ nǹkan tá a ṣe fún ọkọ máa jẹ́ ọ̀gbọ̀dọ̀ sọ láti mọ̀ ìsìláàmù ìsìláàmù yìí tẹ́ ẹlẹ́sẹ̀ yìí báyìí ó nìkú bákan náà tọba fẹ́ kí n tá a ṣe fún ọkọ máa jẹ́ àtọ́tẹ́ ẹlẹ́wọ̀n gbàgbẹ̀rẹ̀gbàgbẹ̀rẹ̀ yìí ó nìkú àwọn ayé tó náà gbé sọ fún ọ ọlọ́wọ́ ọ̀fọ́fọ́ máa wọ̀ ọ́ dàlàyé náà ìwà àlùjánu náà ni ṣọ́ya sí i àkàrà látàrí pé èèyàn náà ti ya babaláwo ó ti lọ́ọ́ mọ̀ ó sì lọ́ọ́ mọ̀ kódà lómi wà nínú ọjọ́ rí yẹn yóò mọ̀ camouflage ipò òsì sí lọ ṣùgbọ́n ó ti pé ó lè máa ti sọ láti láì sábà tó bá yàgbẹ́ ó lè ti sọ láti láì sàlùwàlá ó lọ́ọ́ bá a lọ sí irú lè má máa bá pa ó fi sàdáwò fẹ́yìn ládùúgbò yín tí ń bá yín àbí ọ̀gá yín ó wà kúkú nípa fún yín tọ́lọ̀ bá tó bí ẹ̀ ọlọ́run lè mú káàkiri ló tún jọ kan ah, tí a mọ̀ pé nǹkan bẹ àbọ̀ mọ̀ pé nǹkan ah, nǹkan bẹ sọ́mà ń bẹ ilẹ̀ ń bẹ tàbí kí ni nǹkan wọn kọ sí wọ́n bá ń bẹ bí ìyá ni wọ́n náà àbí ewé ìṣe nǹkan ní nǹkan ni wọ́n náà rọ́bì bẹ́ẹ̀dì kan bẹ ṣé nǹkan ni bẹ́ẹ̀dì àbí ìṣe nǹkan pẹ̀lú pé tọ́lá ìwọ ọ̀dọ́ pé tọ́lá pé kan bẹ àbí ọ̀wọ́ gbé kó ìlọ̀wọ́ <laughs> tọ́lọ̀ bá ti ní kí ẹ adúpẹ́ tọ́lọ̀ ni so bẹ́ẹ̀ làṣírí àwọn míì tú wà láàyè wípé látọ̀dún gbọ́ọ̀rọ̀ títí ń ṣẹlẹ̀ ìmáàmù fáwọn èèyàn kìí sálọ àlà torí pé àwọn àlìjánu tọ́jọ́ ní collaboration pẹ̀lú wọn ní tí wọ́n dá pọ̀ ní àlìjánu yìí ti fẹ́ fún yàn àfi kẹ́yìn náà ṣe nǹkan kan fún kí ni àlìjánu náà bá a sọ pé kò ṣe fún un ebi bó ṣe ṣẹlọ̀ náà so yóò ní tó bá yí àgbẹ̀pọ̀ gbọ́dọ̀ sábà tí ó bá ti sọ láti gbọ́dọ̀ sàlùwàlá ó ti àlùwàlá wò lẹni tí gbẹ̀ngbẹ̀ng di rẹ̀ ti fẹ́ sí kọ́ra ṣé tábà náà kọ́kàn ni àbí sàlùwàlá àwa alìsàmì sọ pé láhàdà wà láhàdà ọgbọ́dọ̀ sí kankan méjèèjì àjẹbí ó gbiná ṣe irú wọn pọ̀ láwọn àwùjọ wa jẹ̀mọ́ ẹni tó kún bá gùn wọn ẹlòmíì lè pé kí wọ́n gbé fídíò wa kí wọ́n bẹ̀rẹ̀ sí káwọn tó ń fẹ́ sọ àwọn ọ̀rọ̀ kan fáráyé yóò máa sọ bó àtàwọn àlùjànnú sẹjọ àṣepọ ibi tí wọn mú lọ wọn mú lọ ní omi àwọn ibijọ mẹ́ta ń bẹ kódà àwọn rìn lórí omi àwọn ọmọ tí ń tẹ̀lé wọn àbí wọn lò ló ti máa náwó sí rọ wọn sì sábà dára wọn rọ dípò kó sọ pé sálẹ tọ́ka sínú wa pẹ̀lú àwọn ọdún sáà rẹ̀ nìkọ́ ẹ má parọ́ mọ́ mi wọn ò ní sọ torí kálukú òkúrọ́ náà máa fẹ́ kọ́ ọmọkùnrin lálágbára agbára rẹ̀ wò lóyún akramakumullah ẹ rí i pé wọ́n mọ̀ wá tú jáde pé àwọn ní àjọṣepọ̀ láwọn àlìjànú àlìjànú ló gbàgbára wọ ọ́n ló fóun ní kinní kan kódà wọ́n tún fóun lóra Ànábì Sulaimana ẹ gbọ́rọ́ wọ́n á jẹ́ pé òkà Sulaimana gan-an kí ló já mọ́ fún àwà ó wá jẹ́ pé ńgbà wọn fẹ́ fi pamọ́ ọ̀rẹ́ nìkan fi pamọ́ sí lọ́dọ̀ àfiwọ́ kí èèyàn wà ńlọrin kó abò ni wọ́n fún ní òkà Ànábì Sulaimana láti bọ́ síbò àbíkẹ́ àwọn àgbàdẹ ó wà ní wọn fún kọ̀ọ̀kan lẹ́nu mọ́tà àgbà ìyẹn wọ àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ gidi mọ́tò àṣírí àwọn tí ń parọ́ ń báwí tí wọn ò fi parọ́ sí ẹ̀ kúkú ní gbá wọn rọ́ ẹ̀ sọ ìlú ọlọ́run àti alẹ́kọ̀ọ́ alẹ́kọ̀ọ́ lórí ọwọ́. bí sọ́ra ń tàbí àkàrà gbóná ilẹ̀ Yorùbá yìí jẹ́ one of it. a ti mọ̀ kó wọ́n lè yàn káfa a ti mọ̀ adúrọ̀ lárugẹ ìdí ni wọ́n dá ń bẹ́ wa púpọ̀ látàrí burúkú a máa rò pé nǹkan gidi là ń gbà ní mọ̀ pé ọ̀rọ̀ lọ́sàn fúùtù fẹ́ẹ́ dẹ́n tó fẹ́ ba tiwa nígbà tí jẹ́ káwọn èèyàn gbà fọ́lọ̀ àwọn wá di magic tí nǹkan fi tètè máa ṣẹlẹ̀ ó dàbí ẹni tí ń tajà ni ọwọ́ abá yín kó náà ti rí ṣọ́ọ̀pù kábàdì ń fẹ́ ọ̀sẹ̀ ẹ ah, lẹ́yìn fi bẹ̀ lọ ẹ. àbí ẹ̀rọ yìí aha ṣé ṣe ẹni kọ́lọ́ wà lábàárà ṣé alábàárà ọ̀rọ̀ ni hàn àǹtú bọ́kẹ́tì méjì fún ìlàlábàárà náà tó alábàárà sọ pé kò sí àtẹ́lẹwọ́ méjì lọ láàárọ̀ ọ̀rọ̀ ni àǹtú bọ́kẹ́tì méjì ẹgbẹ́ ọ̀rọ̀ bẹ́lẹ̀ tó pẹ̀lú eléyìí wọn wà ní kọ́ lọ gbé sí ṣọ́ọ̀pù talaba wọn bá sì yọ láàrin kálukú náà mọ̀ kọ́ràn dé pé àwọn kan ló fi sògùn irú táwọn èèyàn gbàgbọ́ ni. tí wọn bá ti ń tà lọ́jà tọ́jà pé bẹ́ẹ̀ nìkan sún wọlé lẹ́nu kan jáde bẹ́ẹ̀ nìkan sún wọlé lẹ́nu àwọn èèyàn jẹ́ ń kọ́ lóra wọn. ṣé gbogbo ẹni tẹ́jọ wà lọ́jọ́ ọgbà kọ́lọ̀ ló ṣe bẹ́ẹ̀ ní yorùbá lẹ́wù àláìláì o ẹ dákẹ́ ẹ dákẹ́ kẹ́ tó ó ti lu ọ́rìsì ti gbogbo àwọn ọlọ́jà yìí àwọn akọ́jà bá tẹ́ńdà tiẹ̀ ni wọ́n tó wá bọ̀ sí. torí pé àwọn èèyàn gbà fọlọ́ àgbà yín yọ ọ̀dà o. ẹ̀dọ́bù rẹ̀ ẹ̀dọ́bù rẹ̀ ẹ̀dọ́bù rẹ̀. tọ́ ní yorùbá lẹ́wọ̀ bí àgbà ṣe yọ̀ta ṣubú wọn ni àwọn ayé ni wọn. àwọn olùsọ pé ọyọ ọba ni pẹ́ẹ́pẹ́ẹ́ àwọn aláìsàn máa ṣe mọ́ nìyí sẹ́nu lọ́kàn ní ta fún bàbá ńlá fún ayé náà. tó o bá ṣe máa ṣe mọ́ nìyí sẹ́nu. kó lẹ́yìn ṣe bá náà illa ma kataba Allahu lana akramakumullah ló tún sẹ́ni ẹ̀ ń ṣe láyé ìtọ́bọ́ sí tí yorùbá máa gbà kọ́lọ̀ ló ṣe kò sì sí ní táǹsì túkùnà dé bá tí yorùbá máa gbà kọ́lọ̀ ló ìdí nu táwọn ológun fi ń tàbàjẹ́ láwùjọ yorùbá yìí torí ẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́kọ́ kí ó sẹ́gbẹ́ òfin kí ó yàn ṣiṣẹ́ wọ́n ti sọ di iṣẹ́ ẹ̀dán wọ́n mọ̀ wá wọn síra anákẹ́lẹ́ burúkú káàní. ó dàbí ẹnìkan nù ó lè dọ́kù àwọn nǹkan kan bẹ tá a jogún lọ́dọ̀ àwọn bàbá wa gbàtàǹtù tàǹtù tàǹtù tàǹtù àbáwọn àkàtà ní akíní kan gbogbo ẹ̀ wọ́n yà á bí kíní kan ewu la ń lò ń bẹ ẹ gbọ́dọ̀ lò kankan ń bẹ gbogbo ẹ̀ ní ọ̀dà ọkọ rẹ pé yín ṣiṣẹ́ eléyè yín ṣe gbogbo ẹ àtòdìjẹ ni ó ṣiṣẹ́ fún yín torí kọ́ lọ́n ti sọ́nà alukur'an wa annahu kana ridalun minal insi ya'uduna bi ridalin minal jinni fazaduhum rahaqa. apá kan nínú àwọn èèyàn àwọn àlùjánu ní fún wa rò wọn máa sádi apá nínú àwọn àlùjánu kàkàkà àlùjánu wa dáàbò bò wọn wọ́n tún máa ṣe kùkù lájà fún wa ni. ó túmọ̀ sí pé oògùn generally ní tẹ́ ẹ bá fẹ́ lò fún gbọ́dọ̀ ti jẹ́ pé ìlànà tó takotọ lọ́ọ̀ni àtòjíjẹ́ rẹ̀ lèèyàn máa rí mú bẹ̀ kọ́lọ́ má bàtì wá jẹ́ torí ẹ̀ sábà kọ́kí nǹkan tẹ́ aláṣẹ o ó sì yẹ ká ara àwọn èèyàn tó kọ́kí wọ́n láàyè torí bá kọ́ á rí i pé ẹ̀sìn wa a níjì láti gbọ́ yìí gan nítorí pé ẹ̀sìn yẹn la fẹ́ ṣe táàfì sóríire ẹ̀sìn yẹn la fẹ́ ṣe táàfì wà lẹ́nà tó bá wá dé bẹ́ẹ̀ ẹ̀sìn tá a fẹ́ ṣe láti sóríire ẹ̀sìn tá a fẹ́ ṣe láti wà lẹ́nà ó ká gbọ́ yìí dáadáa ó ká gbọ́ yìí dáadáa sani ọmọ wa sàlàyé rẹ̀ fún wa àwọn tó ń bá kọ́ kí òyìn ẹni tí ò bá ni ọmọ fojú di àwọn tó kọ́ kí òyìn lọ́ba bí lérò tó wọ́n lọ ń ṣe kéwù ni mò ń kọ́ ẹni tí ọ̀gbọ́n ni ó fojú di ọ́ kéwù lásán à kéwù èsè lásán o wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa 'amila salihan wa qala innani minal muslimin kò sẹ́ni tí ó dá lọ́rọ̀ tó ẹni tó ṣe pínpínpín lọ sọ́dọ̀ Allah ṣùgbọ́n tó ṣe pọ̀ náà gbàgbé orí ara rẹ̀ ń ṣe dáadáa ń ṣe ń sọ yányá yányá pé mùsùlùmí lè ní torí ẹ̀ táwọn ọmọ ọ̀rọ̀ bá kọ́ kí ó ẹ̀ríkì tó bá di ọ̀la àwọn aláìmọ̀kan ni wọ́n máa ṣíwájú wa wọ́n máa ṣì wá lọ́nà lẹ́yìn táwọn ti jẹ́ni tó ṣìnà ṣùgbọ́n ìjàmbá wa kọ́ kí èèyàn tán a gbọ́dọ̀ jẹ́ni tó jẹ́ kó fi bẹ̀rù ọlọ́run ọba lò kó jẹ́ pé kí ó ta kọ́ àǹfíńsọ̀nà àmọ́ àwọn èèyàn ni kí ó ti fà fi ń ṣe àwọn èèyàn lọ́nà torí pé ìsinmi lọ́nà kan ò tó kéèyàn ọjọ́ ìpìdá lẹ́yìn tó lọ kọ́ kọ́ lọ́wọ́ kọ́ lọ́rọ̀ fòlù. torí ẹ̀ ní ọ̀dọ̀ wa àwọn tí bá ń dálé kí ó lẹ̀ náà ẹ̀yin jẹ́ àríkọ́sí rere fáwọn ọmọ tí wọ́n ń kọ́ kí ó ẹ má jẹ́ sábàbí táwọn ọmọ ọlọ́mọ òfìsì náà nítorí pé àwọn lè kí ó wọ́n ní bẹ nínú àwọn sílábọ̀sì wọn kí wọ́n máa kó àwọn ọmọ ní táwọn ọmọ fi ya babaláwo tí wọ́n fi yọ ń jálàbì a'udhu billahi minash shaitani rajim ó dàbí yunifásitì kanu nàìjíríà yìí àwọn ọmọ ti parí four hundred level wọ́n wá ń ṣe departmental party fún wa wípé ẹ̀yin tẹ́ tẹ́ máa lọ láìpẹ́ yìí ẹ̀kọ́ ẹ̀sìn islam kankan sí ni wọ́n kọ́ department yẹn ọmọ kan wá béèrè lọ́dọ̀ fún àwọn olùkọ́ wọn pé ẹ dákun lílọ là ń lọ yìí ẹ̀rù ń bà wá kí lè rò pa lè fi kéwù yìí tè tẹ̀sán wọn kékeré yunifásitì ń gbà mí kì í ṣe kí ó kàn tó lọ títí nàìjíríà rẹ̀ àmọ́ òwe tá a pọ̀ nà kí la fẹ́ tètè ńlọkàn náà àwọn olùkọ́ tí wọ́n dàgbà ni a ah, you can turn to this so called jalabi ah ìwọ tó yẹ kó o tó máa ṣe ọmọ ńlọtẹ ti jẹun pépà rẹ̀ ní staff wọn lọ tún jẹun staff kíkọ lọ di jálàbí àlùfà. a'udhu billahi minash shaitani rajim sẹ́ni pé nǹkan burú jẹ́ ó sì tó wá pé jàbí lọ fẹ́ ṣe àbúrọ̀sẹ̀sẹ̀ lọ sí invest naam àdébí ó lè kọ́ bí kíbi àbí ó lè kọ́ bí kíbi tí wọ́n kàn fi sórí ibú jẹ́jẹ́ sáà wà lánàá àbòsẹsẹ lọ sí yunifásitì tó lọ jáàmù lọ ń jáàmù lọ ń jáàmù títí o fi jáàmù níbi kó gba sàtífíkẹ́tì wọn adé pé dára àdínà ló fún parí ẹsẹ a'udhu billahi minash shaitani rajim torí dèrè kí wọn aláṣẹ tó pìdà kéésì mi ò kéde wọ ọ tọwọ lọ máa dáwọ èèyàn lọ́nà ọ mo rò pé yé ẹtọrí pààrọ ẹlòmíì burú sábà ti gbọ́ òfin kan yóò ní onílàlù ẹ <laughs> dàbí ẹnìkan nù ó ń béèrè ó la gbọ́ pé láyé Umar ọ̀pá aláṣẹ pé kí wọ́n máa pa àwọn òpìdán àwọn sì ti fura rí i pé láwùjọ tàwọn náà ní ìsìn àwọn òpìdán lọ́pọ̀ fún àwọn tó ń pera wọn láàfáà yìí táwọn náà lè wá bẹ̀rẹ̀ sí ní kó pọ́npọ́n kó àdá kó gbogbo ẹ̀ lọ mọ́sálásí ọ̀dájú pé wọ́n yọ̀ ọ̀bà yìí jẹ́ kàní ṣé bá fẹ́ ṣàtúnṣe ẹ ṣàtúnṣe gbọ̀nà tí máa má túnṣe wá ni kì í sọ̀nà tí máa bà nǹkan jẹ́ ká máa ìdá aláìdá àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì ìgbà tí mo ti mọ aláìdá tó lọ́ọ́ máa ṣe ẹ̀kejì nù. ẹ̀kẹta ọ̀nà ẹ̀ láti lè kó àwọn ẹni tí sàìdá ń gan fóònù rẹ̀ ó lè agbára wa lè ka ó lè má ka. tó bá jẹ́ pé níta kàn fẹ́nu sọ ni agbára gbó wa ó lè ká ń gbà mí. bọ̀ kí ètò ẹ̀ka kọ́kọ́ tó ní àlágbára rẹ̀ o níṣì tí wọ́n bá sọ pé ká pa òkú dání ṣé agbára wa ká níṣì ká pé ẹnìkan afá kan pè dán ládùúgbò ni ó ti èsì máa tètè dá ṣùbà ó ti wá sọ pa ṣùbà ló ti pa lónìí ó ti wá fàdé àdáta bẹ dáńsíkì rẹ̀ bìtú bàbá rẹ̀ ṣe ti ń rún pákó àfà ọkọ̀ wo bíi pakọ́ rẹ̀ ni. ó sọ nígbà tó fi yọ àdá ìgbà tó fi sá ẹnìkan ò rí ọ àmọ́ kí wọ́n báyìí ẹnìkan ti dé. ó ti rí bàbá ẹ dábàá síbi o àìjẹ́ bẹ́ẹ̀ àdá yìí wọ́n wọ́n lò lórí tìyín náà o. ti dá wọ́n rí nǹkan kan. sẹ́ni sẹ́ni ò rí nǹkan kan orí kó síbi tí wọ́n ti ní gbọ́ pé wọ́n lọ pa ok tí wọ́n bá sọ pé wọ́n lọ pa òun ò ní fámìlì tí wọ́n náà lè rí légbé má ọ̀rọ̀ alágbà má eré nìkan là dára fa àdó òsì ń bomi àbí wọ́n máa lé wọn náà kà ní. amẹ́tọ́bá jẹ́ kófin lọ́ba pààyàn amẹ́ni tíjọba ni kò bẹ̀yàn lórí tí wọ́n máa lé òǹkà wọn ní lè ka torí kófin sèjìnnù tó máa ní ẹ̀pá kìí ṣe pé wọ kìí ṣe wọ akọ́rọ́mọkùnrin la wà àpèjúwe mi kásì bàbá èèyàn lẹ́nu pupa a sì má pò lọ́pa lábẹ́ òfin ọlọ́run kò tọ́ sí ọ ìwọ fúnra rà kó mú ban kó má dà kó ma wá dẹdẹ rẹ̀ kákó rí pọ́ torí tí wọ́n pa báwọn àwọn ọmọ tiẹ̀ náà wọ́n tún máa wá wọn náà kà ẹni ọba rí ọpá nu wọn àwọn èèyàn ti rẹ wọn tún máa wọ ìlú ọ̀tà à ń pààyàn wá ní sámá yàtọ̀ sí kọjá pófin ni wọn fi pa òfin yìí pààyàn kálá pófin torí ẹ a mọ ìdájọ́ ọlọ́ọ̀tọ́ jẹ mọ́ nǹkan tá a fẹ́ mọ̀ àmọ́ kìí ṣe pé mi pẹ̀lú rẹ láwọn afẹ́ fọwọ́ ara wa gbèjà ara wa nípa pé àwọn òkúta yìí wọ́n ní apá wọn ni. Apa, nǹkan tá a kàn máa ń sọ ah allah ìjà yìí pé kò sí sẹ̀ríà tó bá ké sẹ̀ríà bá wà ní wọ́n ti gbàgbé gbogbo orú yìí ẹ̀rú lè bẹ́ẹ̀ lómìn náà pé kí náà ní tí sẹ̀ríà bá wà wọ́n ti pa yìí ah àjẹ́ pé mo túbà lọ sọ́dọ̀ lọ ń ṣe má wàhálà lè túbà ẹlòmíì sọ pé ọ lọ wà wọ́n mi ní ibú yìí kò sí wàhálà ó tún dákun ni ń dákun ara rẹ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀ni. tọ́ àwọn olùmọ̀sọ ipe tó bá pé idán tó pè náà ń pa idán tí máa sọ yẹn di kèfèrí ni torí pé a sọ pé orí méjì ni dán idán wà tó yẹ pé kò ṣeé àfi pẹ̀lú àtìlẹ́yìn àwọn àlùjànnú pẹ̀lú àtìlẹ́yìn àwọn arúnmalẹ̀ àwọn awin àwọn alálàálẹ̀ wọn ká máa lọ sí gidi ká máa lu àwọn ẹbọra àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká máa pè nǹkankan yàtọ̀ sí Allah bí ayé àbáwọn ẹ̀yà òun sọ̀rọ̀ màrìgà àwọn àjẹ́ àwọn tó kọjá pé ni wọ́n fi ń pin dá yẹn lẹ́sẹ̀ gbogbo ẹni tí ń pọ̀fọ̀ gbogbo ẹni tí ń pògèdè gbogbo ẹni tí ń pàyàjọ́ kò sí tàbí ṣùgbọ́n gbogbo wọn ṣe kèfèrí sí Allah torí pé kò sọ́fọ̀ ọ̀fọ̀ tó kéré jù tẹ́ bá gbé lórí àtẹ ẹ̀ríkì láti bẹ̀rẹ̀ dópin rẹ̀ nǹkan mìíràn yàtọ̀ sí Allah ni wọ́n pè mùsùlùmí ò sì gbọ́dọ̀ pé nǹkan mìíràn yàtọ̀ sí Allah torí ẹ̀ ọ̀rọ̀ wò lè burúburú káwá dàgbà ìdí à ń pọ̀fọ̀ ẹnìkan ó ń fẹjọ́ èèyàn kan rẹ̀ sùn mí ó ní wọ́n mọ̀ ọ́ lẹ́ni tí máa kọ́ àwọn ẹlẹgbẹ́ rẹ̀ lẹ́sìn ọwọ́ adúbìnrin wọ́n mọ̀ ní mọ̀álímà ládùúgbò tọ́lọ̀ kan bá ti fẹ́ dàrú láàrin ọkọ àti ìyàwó kan ìyàwó sáré wá bá yọkọ̀ à wí bẹ́sẹ̀ wí ẹ̀sẹ̀ sùúrù ẹ̀sẹ̀ kínní tí wọn bá gbọ́n kankan yé inú ẹ̀sìn ọlọ́ba lọ́sàlàyé fún wa àtẹ̀tẹ̀ ẹ̀ náà sì dé ni gbà tó di kọ́kọ́ rẹ̀ fẹ́yàwó mi tóbìnrin yìí lọ́ba di wípé azkar títí máa ṣe lọ́ba di kọ́pá sí bí tọ́lọ́wọ́ tó wá tó àṣírí ọkọ wa ló ń bá ìwé ọ̀fọ̀ tí àwọn ń pa lórí bẹ́ẹ̀dì kọ̀mọ̀kọ́kọ́ ó dé níjọ́ yẹn. wá fi àwọn azikara nabi muhammed sallallahu alayhi wa sallam sílẹ̀ ó wá dé pé ọ̀fọ̀ àwọn babaláwo lókùtọ̀ tọ̀n pa. a'udhu billahi minash shaitani rajim ìṣẹ́bọ́sọ́lọ̀ ni allah rabbul alamin lèyàn máa ń pè é dákun kí ni káta kan tá a rò pa á ní. tá àwa máa ń tá a lè pé Allah ọkọ dá wa lóhùn kí ni gbogbo babaláwo ni babaláwo náà ní tọ́lọ̀ yín ní tọ́ da jùlọ láàrin yìí kí ọlọ́run dàpọ̀ mọ́ bá wa ní má jẹ ẹni tá a rìn má tí ó fi pé má ní bàjẹ́ ọlọ́run ẹlòmíì ọ̀rẹ́ ló mú di ara lé ológun ẹlòmíì màmá rẹ̀ lọ́sọ̀dọ̀ ara lé ológun àdúrà kan wà táwọn Ànábì sallallahu alaihi wasallam fi kọ́ wa ilé ìtújẹ́ pé gbogbo tí yẹn bá ń fẹ́ láyé yìí à tí yẹn bá fi bẹ́ lọ lókùtò èyàn ò rí kọ́ tó ń fẹ́ fún náà kí wọ́n á ní sáàtò páànì tó fi wá jẹ́ pọ́dọ̀ àwọn ọ̀bùn kan láàmú lọ. àdáwò bá wa ìṣòro bá wa ìpọ́ntídé sí wa tálógbé bá wa Allah táló lè yọkù Allah kí wọ́n á ní wọ́n fẹ́ pẹ̀lú mi. ẹ sì má fi mọ̀ ní tí ń pọ̀ wọ́n ti pọ̀ kọ̀ gbọ́ kọ̀ dáhùn kéjà dùn ọ̀gbà ẹ̀ ti ń kánjú nù torí di ẹlẹ gbogbo òpinna sí idán rẹ sọsọ ni di kèfèrí ìdájọ́ rẹ ní kí wọn pa pẹ̀lú sísá ládàá lọ́rùn wọn sá nídà lọ́rùn títí tí ó fi kú eléyìí gbá yẹn lẹ́rù púpọ̀ ó ti ya kèfèrí wọn sì tún pa kófúrán wọn pa kófúrán ó túmọ̀ sí pé wọn ní wẹ̀ wọn ní fatọ gbẹ̀yìn sí lára wọn ní ti sọlátùl jànáza sí lára wọn ní sin sórí tí àwọn mùsùlùmí mùsùlùmí kò ní jogún rẹ̀ lẹ́yìn ikú rẹ̀ àsọyé ńlá ni kárẹ́ ni jogún wa lẹ́yìn wa dúkìá tẹ yóò di tún apàtì eléyìí gẹ́gẹ́ bí àwọn òfin tẹ ti máa ń nu sẹríà nínú fúk ẹ rí tí wọn sọ pé báàbù rìjà kọ́lọ́ mọ́sí wa lẹ́nu tí ó fi islam sílẹ̀ wọ́n sọ pé ẹni tó bá fi islam sílẹ̀ wọ́n padà panà irú rẹ̀ náà làwọn òkúta. jẹ́ǹdó radiyallahu anhu ẹgbà wa wá látọ̀dọ̀ rẹ̀ òun náà lánàbì lọ́sọ ẹgbà wa mi tún wa wọ́n ní jẹ́ǹdó náà lọ́sọ alimami Tirmidhi ó lè tọ́fẹ́ sẹ́rin lẹ̀ jù òun náà ní kpọ́rọ̀ jẹ́ǹdó ni kì í sọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam ìfi hajj sàhírí bọ̀rọ̀ bẹ́tùm bẹ́sẹ̀yìí ìyà káfí dòpìdá òun náà ni káfí ìdà káfí bẹ́ orí ẹ̀ káfí ìdà káfí bẹ́ orí ẹ̀ ṣé àlè lo búlẹ̀t sára o nítorí pé sọ ma fi dà sọ ma fi bẹ́ orí ẹ̀ wọ́n ti pa gbọ́nà tó dà sọ ma fi búlẹ̀t sọ ma fi forí ẹ̀ wọ́n ti pa gbọ́nà tí ò ibi ẹgbẹ́ tí Ànábì sallallahu alaihi wasallam ni fa idha qataltum fa ahsinul qitla tẹ́ bá pàǹkẹ́ pàgbọ́nà tó dáa ìsinmi tí ń bẹ fẹ́ni tí wọ́n fi idà fi bẹ́ orí ẹ̀ kò sí fẹ́ni tí wọ́n fi búlẹ́ẹ̀tì fọ́ orí ẹ̀ lórí wọ́n fọ́ orí ẹ̀ wọ́n fọ́ àyà rẹ̀ lórí wọ́n fi idà wọ́n fi bẹ́ orí ẹ̀ torí tó máa ti bẹ́ ọrùn rẹ̀ pọ́ ọwọ́ ìrora ọwọ́ ọgbà tí idà yẹn bá kán ọrùn rẹ̀ ni ọ̀pá yìí yàtọ̀ sẹ́ni tí wọ́n ṣètò pẹ̀lú búlẹ̀tì torí ẹ̀ ẹ́rì tí sẹ́rí àbá ni kí wọ́n pààyàn tí ò bá jẹ́ tó ṣe zìnà tí wọ́n ní kí wọ́n sọ lóko èyí tó pọ̀ jù náà kí wọ́n fi ìdà kí wọ́n fi bẹ́ orí ẹ̀. ẹ̀rọ irú àwọn sọ pé ọkùnrin ni tí ń bọ́kùnrin ṣe sẹ́rí àsọpọ̀ àwọn eléyìí ọ̀rọ̀ kánú sẹ́rí àsọpọ̀ ó ní àwọn eléyìí bẹ́ẹ̀ sì pa wọ́n á pa wọ́n á pa wọ́n náà ni o àmọ́rọ̀ kan sọ pé o láti pa wọ́n ó láti gbé wọn lọ bí tọ́ ga jù ń lò láti bí tọ́ ga jù láti wá tì wọ́n bọ́lẹ̀ tẹ́nba tí wọ́n ń bọ̀ bí ká ní ilé alágbèéká tó ń lọ bí àgbéká ẹgbẹ̀rún kìí ṣe bí kókó kónkóló yẹn o bí àgbéká ẹgbẹ̀rún gẹ́gẹ́ bíi الخليفة al ما برج الخليفة burj دبي khalifa ní dubai tẹ́yẹ pé òun ti wọ̀ nísàlẹ̀ ilé yẹn tó ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí ó ti wà lókè rẹ̀ tẹ́yẹ tí wọ́n mọ̀ bá ń bá àwọn tó wà nílẹ̀ ti sínú ti pẹ́ àwọn tó wà lókè ọ̀gbọ́dọ̀ sínú nílé kan náà ẹ̀rọ fáwọn ilé ti akókò pé ìyẹn náà lòún máa wọ̀ àtòkè àtìsàlẹ̀ sáwọn ọ̀lọ́lá tọ́ àkàràmọ̀kùnmọ̀lá tó wọ́n wá ní wọ́n tì láti rú kò sí mẹ́tí wọ́n bọ̀ gbogbo wọn wá fòkò pàdé ẹ̀. torí irun tó ṣẹlẹ̀ táwọn èèyàn nábì lóòtù tẹ̀kọ́lọ̀ ni kò kálù wọn lẹ̀ kò ká wọn tìlú tìlẹ̀ wọ́n wá kó wọn dé ẹ̀bá sánmàlẹ́ ayé débi kó àwọn màláìkà tó àánú sánmà wọ́n ń gbọ́ kíkọ àkùkọ wọn wọ́n ń gbọ́ gbígbó ajá wọn ọlọ́wọ́n á ọlọ́run wa ṣẹ̀ṣẹ̀ rọ òjò òkúta lé wọn lórí sọ irú rẹ̀ torí ẹ̀ wọ́n wá jọ́kùnrin tí bọ́kùnrin sọ wá pẹ́yìn tẹ́ lajú olùkọ́tì torí pé gbogbo ń tó ń sin ìwé ẹranko burúkú tí ọ̀gbọ́n tó gọ̀ bàjẹ́ torógbìn lọ́lọ́run dá fáwọn ọkùnrin kọ́nà làwọn obìnrin ti dẹ̀rẹ̀ ọ̀bọ tí wọ́n làwọn ń bára àwọn ṣe obìnrin sóbìn ọ̀dájú pé wọ́n ti gọ̀ ọkùnrin lọ́lọ́run fóbìnrin tó sọ́sí pé tó àwọn obìnrin yẹn wọ́n sọ pé wọ́n pa wọn àmọ́ wọ́n jìyà ìyà tí ìyàrá jẹrú ẹ̀ tí ò ní gbàgbé láéláé nínú òfin ṣẹ̀ríà akramakumullah jundub ọ̀sọ̀bà apákan nínú àwọn olùmọ̀ irú ọ̀rọ̀ tí jundub sọ náà làwọn náà sọ gbogbogbò pè dá tọ́ba ti dókè dáadáa bẹ́ẹ̀ ni má mu amálẹ̀kù sọ. bẹ́ẹ̀ náà ni imam abu hanifa bẹ́ẹ̀ náà ni imam ahmed ọlọ́nkọ́ kẹ́ gbogbo wọn wọ́n ní tó kù iná ti jẹ́ pé idán rẹ̀ idán tó sọ yẹn di kẹfìrí ni ẹ pa ó sì tún umar ibn al-khattab wọn òfin ni kí gbogbo yẹn máa tẹ̀lé gbogbo gbogbo ẹ máa pa wọn ni gbogbo gbogbo otu tún wá látọ̀rọ̀ Hafsa ọmọ Umar radiyallahu anha nínú nǹkan tí ìmáàmù Malik tó gbà wá nínú Muwatta rẹ̀ wọ́n ní Hafsa fúnra ara rẹ̀ ọ̀pá ẹrúbìnrin kan tọ́jọ́ pọ̀ ló ní ni Hafsa ló ní ẹrú yóò tà olówó rẹ̀ afọ̀pá tẹ̀lé ìtumọ̀ sí pé ọ̀nìyàn mẹ́ta látọ̀dọ̀ sàhábẹ́ nìṣẹ́ àti rí òpìdá ẹni àkọ́kọ́ jọ́ndó ẹni kejì Umar ẹni kẹta Afa. Al-Imam Shafi'i rahimahullah wọ́n ní. àwọn ọba tí wọn pa òfin dán àfi tó bá pé idán tiẹ̀ ó débi pé ó ti di kèfèrí èsì tí ọba tí sọ di kèfèrí má pa ìmáàmù Ṣáfi'í nù. ọ̀là ìdá rẹ̀ kò débi pé kó wọn fi di kèfèrí àmọ́ wò pé tí wọn fi di kèfèrí nga tí wọn kúrò ní pé wọn ṣe òfin ṣẹlẹ̀ àsọ kó ti di kèfèrí kò tí ì sà kò tí ì sàkà sí tiẹ̀ débi tí wọ́n fi di kèfèrí àmọ́ sọ pé à níṣẹ́ bá wá sọ pé wọ́n á ṣe o ọ̀nà àdìké ni ó di kèfèrí ni tẹ́ bá jẹ́ kó obìnrin òkú dáńkọ́ sẹ́nu kó pìdákùnrin wa kó pìdábìnrin náà wa. alimami malik àti imam shafi àti ahmed àwọn sọ pé pìdábìnrin tó bá jẹ́ pé mùsùlùmí ni ní bá ń pidá wọn ni ẹ̀pọ̀ náà kí kálukú sinmi kọ̀yàtọ̀ sọkùnrin tó bá kóbìnrin ní pidá ẹ̀pá tó bá ti pọ̀ ọkùnrin kọ̀yàtọ̀ sí ọkùnrin Abu ni áá ànípò obìnrin tiẹ̀ á sì ó là nípò obìnrin á ìtọ́jọ́gba lọ̀rọ̀ táwọn kọ́kọ́ sọ gbogbo ọ̀bà yìí jẹ́ ìyá ayé tí ń bàjẹ́ ńlọ jẹ ohun òwò kóbìnrin lò tẹ́lẹ̀ náà tó náà fi ti ń kí wọ́n á ló dé tẹ́yìn fẹ́ wò kóbìnrin nígbà tó kó ọmọ àti gbọ́nì ti pa ẹrú rẹ̀ bínrin kí ló ṣe ọjà ọmọlẹ́yìn pọ́ọ̀lù lòpìdá Yahudi ìlòpìdá pápá wọn ni lábẹ́ ìjọba ẹ̀sìn Islam ni wọ́n sì ń gbé pápá wọn àbá ní pa wọn. àbúrò nígbà sọ ike eŋti àálẹ́ ti torí rẹ̀ pa òpìdá mùsùlùmí táwọn náà bá ti àpá wọn torí láàrin mùsùlùmí àti káfìrí ta lọ́lọ́lá jù mùsùlùmí ni àwọn pa mùsùlùmí torí pọ́ dáràn káfìrí ńkọ́ àti pátípẹ́. ìmáàmù Malik àti ìmáàmù Shafi àti Ahmed àwọn sọ pé àwọn bàkàtà bí àwọn ànípa wọn o torí pé àwọn sallallahu alaihi wasallam ọ̀kan ni wọ́n sàtà nàbì wọ́n sàtà nàbì wá rí ẹni tó sàtà nàbì ń jẹ́ Labid ibn al àwọn kan pè ní Lubayy ibn al ọsàtà nàbì sallallahu alaihi wa sallam yahudi ni sísà tó sísà tá nàbì sallallahu alaihi wa sallam ọdàn lẹbi pa nàbì máa ń wò kó n ti ṣe n tí ò ti ṣe ti jẹun kó máa wò kó n ti jẹun bí kéèyàn má ti wẹ̀ kó máa wò kó n ti wẹ̀ àmọ́ lọ́wọ́ bá sọ iṣẹ́ tí máa fi ránṣẹ́ sànàbì sallallahu alaihi wa sallam kò jẹ́ kí bẹ́ẹ̀ yẹn ọ̀la pàmbẹ́ débi pànàbì ọ̀la sọ̀ńtọ́ eléyìí ọ̀sẹ̀lẹ̀ àti ríṣu wípé lùbẹ́ ìdì yìí olóṣèlú àti ànábì sallallahu alaihi wasallam àsìkò ànábì ni kò wọ́n pa pé wọ́n ṣe rí pé wọ́n ṣe sàtà ànábì sallallahu alaihi wasallam wọ́n rí mú nínú oorun ànábì sallallahu alaihi wasallam sọ ni wọ́n ṣe àṣàṣì yìí sí wọ́n sì dé máa ra kóòmù téèyàn fi ń yarí wọ́n wá lọ sí sí ìsàlẹ̀sàlẹ̀ kànga kànga tó ṣe pé kò ti sómi ń bẹ torí pé gbogbo àwọn àyè yẹn ilé àlàpà kànga tó sómi ń bẹ àti inú àyè tó dákẹ́ rọ́rọ́ téèyàn dé àwọn àlùjánu máa sábà fẹ́ gbé bẹ̀ bẹ́ẹ̀ náà nílé ìgbọ̀nsẹ̀ tọ̀ wọ́n á lọ gbé sí abẹ́ kànga tó sómi ń bẹ wọ́n gbé nǹkan lé lórí sòkòtò dìpọ́ làwọn bá tú àṣírí wọn tọ́lọ́wọ́n bá fi ní wọ́n mú nǹkan yẹn wọ́n tú dànù bó wọn ṣe wá sí ní tí wọn fi sàtà nàbì sallallahu alaihi wasallam yàtọ̀ sí ìtàn lọ bísàbẹ kànga yẹn wọn pa májèlé papọ̀ fún ma wọn papọ̀ mọ́ oúnjẹ náà fún ànàbì torí pé wọn mọ̀ pàdé sallallahu alaihi wasallam wọn fẹ́ràn jíjẹ apá àgùntàn wọn á pe ànábì wa àwọn Yahudi yẹn báwọn ti dáná kánábì ọwọ́ àjọ tó apá àgùntàn sọ́mọ̀ pé ànábì fẹ́ràn so ibẹ̀ ni wọ́n da májèlé yẹn sí so ìyẹn ni pé kílè yìí ọmọ dán kílè yìí ọmọ dún wọ́n sábẹ́ pa ànábì yìí so ànábì wa jẹ nínú ẹran yẹn kò jẹ pọ̀ tó ń ti bí irú ẹran bẹ́ẹ̀ ṣe máa wù jẹ kò jẹ so wọ́n wá sọ àwọn olùmọ́ni nínú nǹkan tó ti sábà bí kú ànábì sallallahu alaihi wasallam tó ti pọ́ pẹ́ díẹ̀ sásìkò tá ànábì kú wọ́n ní májèlé yẹn ò yéé máa ṣiṣẹ́ aburú nínú nínú ara anabi sallallahu alaihi wasallam títí tó fi kú bẹ́ẹ̀ ló ti jẹ́ pé ká sóun jẹjẹ nítorí pé nínú nǹkan tó máa fi mú yàn jù nítorí bá jẹ sínú nítorí jẹ sínú tó o rí pọ̀tá wàhálà ni sòkè yìí ó sì jẹ́ ẹni tó tó bá ti róúnjẹ ní ọkàn máa já tọ́ lẹ́nu bí ajá ó léwu bàjẹ́ ìyẹn gbọ́dọ̀ máa sún jùjẹ torí pé ẹni tó fẹ́ mú ọ ò lè gbá bì rẹ̀ àwọn ọmọ sọ́ọ̀bì rẹ̀ bàjẹ́ tó torí di eléyìí lẹ́yìn náà kí o sì máa wà kíálẹ̀ kí ni kíálẹ̀ náà kóòmù tẹ̀sí ń yarí kọ̀ọ̀kan gbọ́dọ̀ wá níwèé à àtọ̀ yín tẹ̀ ń wọ̀ ẹ̀ẹ̀kan gbọ́dọ̀ máa sá sí ẹníwèé tó bá àwọn olórí bú àwọn raw materials táwọn fẹ́ nù àlùfọ́ ti pátá yín lọ́nà síngilẹ́tì yín lọ́nà tó gbogbo eléyìí báyìí nígbà náà rí lẹ́nu mẹ́ta ní nàìjíríà bí àwọn pátá wọ́n dára wọ́n ká àkóni bàtà dára bàtà òsè bọ́ọ̀lù bàtà wọ́n jí kóni kí ni wọ́n ti rẹ̀ bìtì wọ́n láwọn wọ́wọ́ fò owó àdánù so àìmọye ẹni tó yẹ pé léyìí ó ti kó bá jókòó rẹ̀ lọ́ọ̀dì ọkọ wọ́n sá padà wọ́n tún ta síta o wọ́n sá pátá sínú léwẹ̀ wọ́n lọ máa báwọn lórí bóyì wọ́n sì ké pankẹ́rẹ́ wọ́n gbé gbójú wíńdò bẹ́ẹ̀ sàtúnṣe wíńdò lẹ̀ kátẹ́gùn máa wọ iléèwẹ̀ wọ́n sì gbé pankẹ́rẹ́ gbójú wíńdò wọ́n sì ká pátá yàwó ìgbà tí ìyàwó fura nǹkan mú pátọ̀ ọkọ bá sì ń sáwàdà pé nbó lọ sọ pátẹ̀ sí tó ń bá ní ibi tí mo tà sí nìkẹ́ à ah, ìwọ àtàwọn tẹ bá jọ da kọ́ńtíráàtì pọ̀ pé kí wọ́n wá kọ́ pátá àwọn náà ló bi léèrè ibi ti jẹ́ ìyàwó bá ní kò fi tara ọsọdáwàdà ṣé kò mọ ti ń lọ láyé nìsín ìyàwó bá di kó alam gbogbo fámìlì bá dá sí ní ìsìn wọn ti léyàwó kó lé ọkọ látàrí bí wọn ti dá sí. torí ẹ àwọn ọ̀wọ́ orí bùn ọlọ́lọ́mọ èèyàn tó ti kó bù. torí ẹ gbogbo àwọn nǹkan tẹ̀ ń bá ń lò ó yẹ kí èèyàn máa sọ́ra. pẹ́sẹ̀ ẹlòmíì gan lè jọ wà níwọ̀ ọkọ àtìyàwó kẹ́nìkan ni wọ́n jẹ́ ká kẹ́nìkan ni wọ́n jẹ́ ká sẹ́bi rìwáyà kata tó gbọ́nù wọ́n ní ìyàwó kan ó yẹ kó wọ́n fi ọkọ mọ́ àwọn fóònù ti ń bọ̀rẹ̀ ìyàwó kan yarí kó wọ́n fi ọkọ mọ́ ọkọ wọn á ní à kò síbi tí ọ lọ kọlọ mọ jẹ tíkà oníkòsíbi jẹ́ ọ̀lọ́ àyàfi tí nǹkan kan nínú ara rẹ̀ ọ̀bá sí lọ́dọ̀ ìyẹn ti ṣe sọ̀rọ̀ abáǹdarí ẹ yarí pàápàá àwọn obìnrin tó tẹ ẹ abẹ́ ẹ̀ màbẹ́ wọ́n fẹ́ yarun fẹ́ sọ ọlọ́lọ́mọdé ọ̀bìnrin tí ó dùn lára kọ́ọ̀mù lédè kúkúrú wọ́n sá lọ ya ìyàwó yẹn wéré. nítorí gbólóhùn ọ̀fẹ́ má òun sì ní nǹkan kan nínú ara rẹ̀ lọ́dọ̀ kọ́lọ̀ ń dákun kọ́ sàánù wa torí ẹ̀ anábì wa ni o sallallahu alaihi wa sallam ọ̀kan nínú àwọn Yahudi ọ̀sàsì látàrí kí wọ́n rí nǹkan jí nínú ara anábì wa àwọn olùmọ̀ wa sọ pé àwọn ọ̀gbọ́n bá anábì ní pa kìí ṣe mùsùlùmí anábì òní kan pa á jẹ́ pé sí ẹni tí èsè mùsùlùmí á jẹ́ pọ̀ lòpì dán tá a bá mú àní pa akànlẹ́ fi yà mí jẹ torí pọ̀ ga wa ọ̀pẹ ní tọ́sàdì nínú àwọn Yahudi. bó tilẹ̀ jẹ́ pé ìwáyà mi tún wá lọ́dọ̀ ìmáàmù Malik ó ní tó bá jẹ́ pọ̀kan nínú àwọn bàkàtà bíi àlọ́ bá ṣàfihàn àbí ẹni máa ń ṣiṣẹ́ òpì dán tá a lọ́mọ wá ní kó túbà kó sì gba islam tó bá túbà tó bá gba islam ti parí kò túbà kò gba islam ọ̀pá. ọlọ́ àtọ́kùn náà bá túbà ń kọ́ mùsùlùmí ni ó wá túbà ti rà mú ó sì bẹ́ẹ̀ lọ níta níka pa rápa bá níka. imaamu abu hanifa àti imaamu malik àti ahmad nínú ẹgbàá kan wọn là ní pamọ́ gbàdọ́ bá ti túbà òní kéèyàn pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́ nígbà tó bá ti máa ẹjọ́ ara rẹ̀ lẹ́bi nígbà tí imaamu shafi'i àti ahmed nínú riwaya ni wọ́n ní apana ni apana ni ìbẹ̀rù kú ní jẹ́ òkú ntúgbà tọ́ ṣùgbọ́n malik sọ yìí pé lọ́dọ̀ tó èyí tí mo sọ pé tó bá tú bá tó gba islam ìyẹn tó bá jẹ́ wípé kìí tàwa la rí mú òun ló múra rẹ̀ wá àmọ́ tó bá fún àwọn aládàá àwọn èèyàn dà fún ọlọ́ mu wa wọ́n á ṣe wàhálà tó wá rí mú ọ̀rọ̀ túbọ̀ kò túbọ̀ ṣẹlẹ̀ àpá náà ni kálukú sinmi torí kìí sùn ló múra rẹ̀ wá àwa lára mu. lábẹ́ òfin ṣẹ̀ríya tí wọ́n bá ṣàtẹ́nìkan kí láti bàjẹ́ láàfin bàjẹ́ ibi tẹ́ ti lè sọmọ aráyé lóore ni níta fi bàjẹ́ òun náà ni alukur'an àti sunna anabi muhammad sallallahu alayhi wa sallam ntòsí àti tí a lè fi ba ìdájẹ ọ̀nà ní suratul fatiha ayatul kursi qul a'udhu bi rabbil falaq qul a'udhu bi rabbin nas ó di mélòó ó di mẹ́rin tó ń tọ́ ga ti ta fi lè ba ìdájẹ nù ẹni pé ńgbà tó àwọn ọbẹ̀ ẹlẹ́dàá tọ́gbà àsàtì ọ̀sàtà nàbì sallallahu alaihi wasallam jẹ́ súrà méjì péré nínú àwọn eléyìí lọ́sọ̀kalẹ̀ kul a'udhu bi rabbil falaq àti kul a'udhu bi rabbin nas tá a bá ti ń ka méjèèjì bí idhnillah ìdáyìn ọba jẹ́ àná ṣùgbọ́n mọ́jọ́ mu òun náà ní pé kí ọkàn wo dúró ṣinṣin kásì máa pé yọ bàjẹ́ yọ bàjẹ́ náà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run tó sọ nínú hadith kùsì ana inda dhanni abdi bi ibi ntí ẹrú mi bá rò sí mi ibẹ̀ ni mò ń máa wà tọba rò sọlọ wípé ntọ́ntọ́rọ yóò fẹ́ náà ni yóò tó ti dáhà ó ayat kursi ó ti tọ́ kàmáka ọlọ́run ọba òfin ba iná yẹn jẹ ṣùgbọ́n káfẹ́ fi dábì bá dájẹ́ haramu ni lábẹ́ òfin ṣẹ̀ríà haramu ni lábẹ́ òfin ṣẹ̀ríà wọ́n tà sẹ́nìkan àti wọn lọ gbé bá babaláwo mi haram ni lábẹ́ òfin ṣẹ̀ríà. ṣùgbọ́n àwọn àdúrà yẹn tá a bá ṣe táwọn òṣìṣẹ́ yẹn méjì nǹkan tí ń ṣe yóò kú ọ̀nbẹ bíi ìdìnnìlá àtẹ̀dúpẹ́ tọ́lọ̀ gbogbo alama fatia gbogbo alama ayọ̀rọ̀ kùrùsí gbogbo alama kul a'udhu birabbil falaq gbogbo alama kul a'udhu birabbin nas ilé ìdàgbà káwa fẹ́ fi dábàá dájẹ́ fọwọ́ mi ní amẹ́lẹ́ shaytan nínú sí àṣetọ́ni káfẹ́ fi dábàdán jẹ́ nínú sẹ́ àṣetọ́ni. ní ìdájọ́ ká máa wòrà wọ̀ ah, tó bá yẹ pé èèyàn ń wo sọ́mà ó ń wo àwọn àràwọ̀ tọ́lọ̀ ń dá síbẹ̀ bó ti ṣe ti ṣe ojú sọ́mà lọ́sọ̀ọ́ tó sì tún jẹ́ àtùpà kó sì jẹ́ nǹkan táwọn èèyàn fi ń wá ọ̀nà tí wọ́n gbà lórí ìrìn àjò wọn pé ìràwọ̀ báwo ìhà àbí báwo ni ti máa yọ adẹ́kùnrin tá a dojúkọ náà níbi tá a dojúkọ. gẹ́gẹ́ bí ìràwọ̀ kan tí wọ́n ń pè ní an-najmatul qutbiyya an wọ́n ní máa ń yọ lágbọn ọ̀nà àríwá ni tá a bá ń travel ẹsẹ gúúsù la fẹ́ kọjú sí ibi tá à ń lọ gúúsù ni sẹmọ pa fún ìràwọ̀ yẹn ní papọ̀ wa ni tó ní wọn fi máa títí dòní ẹni tí máa ń travel tá a bá dá ìràwọ̀ yẹn mà òun ló máa mọ́lẹ̀ jù nínú àwọn ìràwọ̀ tó wà lójú sámà tá a bá ti dá àmà àti má ìhà abitọ́ yẹ ká kọjú sí lórí travel wa kò ní sọ̀rọ̀ fún wa tó bá ṣe ń tà ń lù ràwọ̀ fún kò burú ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ à ń wòrà o à ń fi wo kádàrá àwọn èèyàn a mọ ibùsọ̀ àwọn àràwọ̀ a sì mọ àwọn alé wọn pẹ̀lú àti pípa pàápàá gbogbo èèyàn ló níràwọ̀ tiẹ̀ ìsọkúsọ gbogbo èèyàn ló níràwọ̀ tiẹ̀ torí ẹ̀ àwọn àmọ́ wo báwo làlámà rí ìró ṣe jẹ́ látàrí ìràwọ̀ tó yọ. ojú àwọn àbúrò ní rọ̀ ọba báyìí lọ́rọ̀ gbogbo ẹlẹ́ kufrun billah sí Allah ọwọ́ ayanilẹ́nu ẹ máa rí Mba máa ń tíráwó nílùú mi wọ́n lè kó àkọ́mọ̀nà síbẹ̀ pẹ́tọ́ ọ̀nà bíi ni ó gbẹ̀yìn lọ sílé aláàjì àwòràwọ̀ aláàjì ẹ̀rọ ni wọ́n ti mú ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ nínú àwọ̀ báyìí ibùn kan tara àwọn àwé ìròyìn ojoojúmọ́ àwọn àwé ìròyìn wà sẹ́kọ̀ ojoojúmọ́ ọmọ sọ fún yín kí ni ìràwọ̀ rí kí ni ìràwọ̀ sọ nípa kádàrá báyìí kí ni ìràwọ̀ sọ kó lè ṣẹlẹ̀ lóṣù yìí kí ni ìràwọ̀ sọ nípa àwọn sábà bí ń January kí ni ìràwọ̀ sọ nípa àwọn sábà bí ń December kí ni ìràwọ̀ sọ bá wọ́n sì máa wò pé kí ni ìràwọ̀ sọ nípa àwọn sábà fẹ́ àwọn July àwọn ló sì máa kà wọ́n máa believe ẹ̀ wọ́n sì máa sọ fún ikú ọ̀dọ́ ìràwọ̀ tó bá tó tó bá wọn bí ọkọ̀ nọ́mbà báyìí tó bá tó tó bá wọn bí ọkọ̀ nọ́mbà báyìí tó bá tó tó bá wọn bí ọkọ̀ nọ́mbà báyìí wọ́n máínọ́ọ̀sì ẹ̀ nínú nọ́mbà báyìí nítorí bá mú jáde tó bá jọ kanú àwọn nọ́mbà báyìí ajẹ́pẹ̀tì á dire lọ́dún yìí ẹ̀rí táwọn èèyàn gbé gègé tí wọ́n gbé wéèrò yìí lọ́pọ̀lọpọ̀ àyè wọ́n ti mú àwọn èèyàn púpọ̀ gba ìràwọ̀ gbọ́ bá ń láyè. ọ̀rọ̀ míì wọ́n sì máa ń kọ abẹ́jẹ́dà hẹ́wẹ́d ìfẹ́ yìí náà máa abẹ́jẹ́dà hẹ́wẹ́d abẹ́jẹ́dà ti lárúbáwá pàápàá jùlọ àwọn tó ń lọ lékiw wọ́n máa abẹ́jẹ́dà àwọn ẹni tí ń ṣiṣẹ́ ìsáàbì àwọn là ń bá wíńbì báyìí àwọn onísáàbì wọ́n làwọn fẹ́ mọ kádàrà àwọn fẹ́ mọ tọ́pamọ́. látàrí abàjádà tó wọ́n wọ wọ́n ní gbogbo ara pípọ̀ kan ló ní nọ́mbà tó reflect abàjádà látara bẹ́ẹ̀ wọ́n máa wo kí lorúkọ jẹ kí lorúkọ màmá rẹ̀ ọjọ́ òga ni wọ́n bí ọ oṣù wo ni wọ́n bí ọ. lápèjì ká pé àwọn lọ fẹ́fẹ́ wọ́n lè tún ní kí wọ́n béèrè ìgbà tán béèrè ọkọ tiẹ̀ ìjọ tán bí ọ oṣù tán bí ọ ó tún ní kí wọ́n wó pa mọ́mì rẹ wá wọ́n wá ṣe plus and minus tí rìsọ́ọ̀tì rẹ bá jáde bá jẹ nọ́mbà báyìí ìgbéyàwó yẹn ọ̀dà á ah, yóò kún fún wàhálà ìgbà ìgbé àwọn yóò da àmọ́kùnrin sọ ọmọ ń bẹ̀. àwọn ọ̀rọ̀ burúkú látàrí bẹ́ẹ̀ níbẹ̀ yìí náà máa ma yí ẹni tí ẹlòmíì ọba ti fẹ́ tí ò rí fẹ́ mọ́. tó bá ti di kọ́fẹ́ sẹ́kùnrin kan tó ń sọ fún ẹ pé ẹjọ́ kí lorúkọ mọ́mì mọ́mì dání ọ̀mùkọ mọ́mì rẹ ni mo gbóyè mo gbé mọ́mì sí yín ni à kí lọ́kọ́ ti mọ́mì mi sí a ti torí pé afẹ́fẹ́ yàwó pápá yẹn ni kpọlọpọ yé ẹ̀tọ́ lẹ́nu mi kúkú gbọ bàjẹ tó bá ti fẹ́ fẹ́ yàwó gbogbo tó bá ti fi ní ọmọ sọ ẹ tìfáwù ni ẹ kò yẹ tìfá ok ẹ mọmì tẹ tìfáwù yẹn títí òun ẹ̀tọ́ wa màá béèrè wa ah, ọfẹ tẹ ọfẹ tàyà ẹ tutù gbogbo àwọn ọbẹ̀rẹ̀ tí ọ̀nà ẹgbẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin náà ti mọ̀ pé wọ́n mú lọ sí ilé àwọn ìyàwó ni. torí di eléyìí èèyàn gbọ́dọ̀ ara Islam kò fara mọ́ àwọn máa pa nọ́mbà kan a máa yọ kan nù àwọn àgbẹ̀ yẹn ọgbà ìsábìsì ìsábìsì tí ìbá ti pọ̀ fẹsẹ̀ mathematics ìsábìsì bàbá ń sọ ọmọ ìsábì ọmọ bá ṣe máa ṣírò mọlẹ ìdí yìí kí lásán ti ṣe ó sì máa sírò báyìí yọ gàdá ntọ́ dànù àmọ́ sírò pọ̀ fẹ́ máa ń tọ́ pamọ́ ìwọ gẹ́gẹ́ bíi ta ni fẹ́ máa ń tọ́ pamọ́ ni. ẹgbẹ́ ẹni tó mọ ìsáàbì tó gbóná jù ẹgbẹ́ wa pápẹ́ ẹni tó mọ ìsáàbì tó gbóná jù lẹ̀ yẹ mu wa tó máa ń pamọ́ ẹ mu wa. ìbéèrè kan náà la fẹ́ di mọ́tí ọba ti lè dáhùn òun náà wá sàdéhùn torí sọ́ba ti lè dáhùn àwa náà máa ṣe ìsáàbì àmọ́tí ọba ti lè dáhùn yọ gbàdé nǹkan òun ní ṣe ìsáàbì mọ́ láéláé ìbéèrè náà ju pé tọ́ba ti dé èèyàn kan gba létí lọ ṣe à ah, kí ló tẹ̀lẹ̀ ọmọ ọmọ pé ń gọlé tọ́ ọmọ tó pa mọ́ báyìí tọ́ ọmọ tí wọ́n ń gbé tọ́ ọmọ ẹgbẹ́ tọ́ tó kọ́lá tọ́ ọmọ yóò gbé dáhùn lóore láti mú ọlọ́dà wọlé tó bá lé ìyàmú ni màmá tó bá lé. ọ̀dà òbéèrè àmọ́ kò dáhùn mo ti kó ẹ̀fọ́ sí fúnfún lọ ọba mi síbẹ̀ láti jáde olódo ni ọ. torí ẹ akọ́mọkọ́mọlá wàláhùn wọn ti fi gbàgbé sí ayé ọ̀pọ̀lọpọ̀ jẹ wọn ti fi sọ àwọn èèyàn méjì dọ̀tá ara wọn wọn ti fi dá ọ̀pọ̀lọpọ̀ lérú wọ́n ti mú kí ọ̀pọ̀lọpọ̀ kọ́kọ́ yìí sí ìyàwó ẹ̀ àìmọye olólùfẹ́ tó bá fẹ́ra wọn ti sọ wọn dọ̀tá ara wọn látàrí à ń ṣe ìsáábì à ń wúra o kí ó kúnlẹ̀ wọn má ọ̀dààmú pẹ̀lú ẹ̀ wọ́n mọ̀ sọ pé kí ó táwọn fẹ́ máa fi jẹun làwọn kọ́ àbí ẹ̀gbọ́n kan mẹ́ bí ẹ bá fẹ́ jẹun èèyàn lè máa kọ́kọ́ ga àbí kéèyàn máa kọ́ sẹ́ ẹni tí wọ́n máa bá wọn kọ́ sọ́ọ́ àbí kí o ṣe káfíńtà bíríkìlẹ́yà mẹ́kò kò sí tó burú bẹ́ẹ̀ akramakumullah kò sí tó burú bẹ́ẹ̀. tọ́ ẹnì kí ní ọ̀dọ̀ àwọn àpáta àwọn èèyàn ti máa lọ kí ó náà àwọn afáà mi wọn náà ti máa burú láburú kò ní ti lọ gbogbo àwọn ọmọ tó wá kí ó ẹ̀yin sọ pé ẹ wá kí ó yẹn fẹ́ nímà ìmà ni ọmọ kọ yín ẹnìkan wá dé bóun ṣe dé sáìdì wọn ti jọ ní àsọyípọ̀ pẹ̀lú àbá pé etí máa fi jẹ ọmọ fẹ́ kọ́ àfa wọn kọ ní sàbì wọn kọ ní sàbì wọn kọ ní sàbì yóò mọ wọn ṣe fàrí sí ẹ̀yin tẹ wọn akọ kéwù ẹ̀yin wọn akọ kéwù mà yóò mọ ṣe fàrí kí ni ẹ jì àkẹyìn gbogbo ewu ẹlẹmọ wa ká ń bọ báyà tó ọlọlọ mọ ntọ pamọ́ àwọn mọ ntọ pamọ́ afa náà wà wó sùnsùn gbà náà pé sórí ìwọ pọ̀ ń kọ́ ìsọ̀bì máa lọ kéèlì mi lọ́dọ̀ àwọn ọmọ yìí <laughs> àwọn oníkọ̀ máa lọ kéèlì mi lọ́dọ̀ àwọn ọmọ yìí sọ̀rọ̀ pé sẹ́ńtì pé gbogbo ọjọ́ sì ránù bọ́tọ́ ránù náà dá ọ̀pọ̀ mọ̀ kí ló ní káyọ̀ lè kọ́ ní màgídí o bàtà ìsìn kọ́kọ́ ti tẹ̀ lọ́wọ́ pọ́ lọ́dọ̀ sí ẹ̀yin wọn ní kọ́kọ́ tó pọ́ màgídí kó tó máa pọ́ lọ́dọ̀ àwọn tó pọ́ lọ́dọ̀ yìí. a jẹ́ pé àṣírí tú àmọ́ wọn ètètè gbọ́n tíyẹn bá wa pé ayé tọ́lọ̀ ń padà wá tú àṣírí fi nǹkan tó nkari di nǹkan rí ọláyọ̀ akábàámà ìmọ̀tí òtí wá kọ́ ewu pẹ̀lú ewu lórí. torí de eléyìí wa bẹ̀ wá àwọn tí máa ń ṣiṣẹ́ ìsáàbì òsì sáàbì wọn dàkún kan pàdé kì sọ̀nà irọ́ gidi ni ẹ̀yin náà mọ̀ pé irọ́ ni irọ́ ni ẹ lè máa fún fáwọn à ifá àwọn oníṣàánú nù ifá à ifá kírun àfikún kírun náà kò sí sọláàtì mo rò pé yé àìlà <laughs> so gbogbo ẹ̀ ni wọ́n mọ̀ sọ àwọn oníṣàánú torí àdúpẹ́ fọlọ́ tọ́ ẹ̀rí pé kọ̀dọ́ọ̀dì rahimahullah ó ti sọ fún wa ó nítorí nǹkan mẹ́ta ńlọrọ̀ ẹlẹ́dàá wa ńlọ fi sọ ló fi sọ àwọn ara wọ̀ sójú sámà ó fi ṣe ojú sámà lọ́sùn ó sì tún ṣe ní nǹkan tó jẹ́ pé àwọn arìnrìn àjò wọ́n á máa fi mànà ó sì tún ṣe ní ọ̀pọ̀ tí wọ́n fi sọ àwọn ṣẹ̀yà pé torí kọ́lọ́n tó sànábì lánàbì àwọn àlùjànnú máa ń gunra wọn léjìká wọ́n gunra léjìká wọ́n gunra léjìká títí wọ́n fi dé ìtòsí sàmàlẹ́ ayé ẹni tó wà lókè pátápátá yóò wá tẹ̀sí sí táwọn màlẹ́kà bá ń sọ nítorí pé Ọlọ́run bá ṣèdájọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ nílé ayé tọ́lọ̀ ń bá ń sọ̀rọ̀ gbogbo màlẹ́kà máa ń dákú gbaragada ni ọ̀rọ̀ tọ́lọ̀ ń bá wọn sọ yóò máa wọlé sí wọn lára gẹ́gẹ́ bí ìgbà tá a bá ń gbé irin ṣẹ́kẹ́ṣẹkẹ̀ kọjá lórí akọ òkúta ti ń dún kírán bẹ́ẹ̀ ni wọ́n máa wọlé sí wọn lára pàtó ló ń bá wa sọ̀rọ̀ kan ẹni tí wọ́n kọ́ gbórí sókè nínú àwọn màláíkà yẹn ni màláíkà Jibril aleyhi salam òun ti gbọ́ ń tọ́lọ̀ ń sọ yé yóò sì ti sọ àwọn màláíkà yóò kọ́ ọmọ abilé rẹ̀ sí mẹ́rẹ̀dà qala rabbukum kí ló lúwa wá sọ kí ló lúwa wá sọ màláíkà Jibril náà máa sọ pọ́lọ́ sọ báyìí ọlọ́run sọ báyìí ọlọ́run sọ báyìí bẹ́ẹ̀ ni wọ́n wá sí sọ́mọ kẹfà bẹ́ẹ̀ wá sí sánmà karùn gbogbo mọ̀lẹ́kọ̀ ọmọ abúlé rẹ̀ títí tó fi dé sánmàlẹ́ ayé tọ́ba adé sánmàlẹ́ ayé tó ṣe déédéé gbà táwọn àlùjánu yẹn tó ti bu àwọn tó ti gbé sísẹ́ bá sánmà táwọn mọ̀lẹ́kọ̀ yẹn náà máa ń bi mọ̀lẹ́kọ̀ tìbúrì lérò kí ló lù wá sọ kí ló lù wá sọ bí bá ti sẹ́ ń jíṣẹ́ fún ọ báyìí àwọn àlùjánu yẹn náà jí gbọ́ tọ́ba ti jí gbọ́ ẹ̀ńtọ́ wa lókè oṣooṣù sọ́fẹ́ ẹ̀ńtọ́ wa sálẹ̀ rẹ̀ ẹ̀ńtọ́ sálẹ̀ wọ́n sì rí sẹ́ǹjẹ́ fúnra wọn dórí ẹjọ́ wà ń sálẹ̀ pátápátá kí ògúnná tí ó sẹ́yọ lára ara wọ̀ kó tó di pọ́bà wọn. ìgbà mi ò ní sí rí sẹ́ǹjẹ́ débi kan tó gbóná wọn fi bá wọn tí gbogbo wọn jóná dànù. ìtumọ̀ tá a fi máa sọ pé ráwọ̀ já mi ráwọ̀ kankan ọ̀já ògúnná olóhà ń sẹ́ kúrò lára ara wọ̀ tọ́lọ́ máa fi sọ àwọn àlejànú yẹn lóko táwọn bá wá gbóòótọ́ ẹ̀yọ kan wọn wá sọ sí alágbègbè alẹ́ wọ́n sọ sí babaláwo létí àlùjánu ló lò wọ́n sọ sí létí pẹ̀lú òdodo ẹyọ kàtà gbọ̀n àwọn wàá fi rọ ọgọ́rùn wọ́n fi kùn. ìgbà tí ọmọ èèyàn tó ta òdodo pẹ̀lú rọ́ púpọ̀ yẹn fún tó náà bá gbà ṣé ìtọ́jú òdodo kàtà gbọ̀n tó bá ti lè ṣẹlẹ̀ wọ́n ní ọgọ́rùn-ún náà yọ padà ṣẹlẹ̀ ni ẹ bá sọ bẹ́ẹ̀ eléyìí ti ṣẹlẹ̀ yókù náà ṣẹlẹ̀ náà ni ẹ̀wù bọ́mọ èèyàn ṣe ń gba irọ́ ọgọ́rùn-ún gbọ́ nítorí òdodo ẹyọ kan torí ẹ àwọn òpìdá kò sí tàbí ṣùgbọ́n ọmọ ẹ̀yà wọn alábàádòwò pọ̀ wọn náà làwọn àlejànú ẹ̀ lè yà wọn wọn jọ ń ṣiṣẹ́ fúnra wọn ni gẹ́gẹ́ wọn sì máa sọ ọjọ́ gbẹ̀ndà kìyàmà rọ̀bánà sẹ́mtà àbàbọ̀nà bíbà àbẹ̀ wàbàlẹ́gùnà ajẹ́lẹ́lẹ́lẹ́dẹ́ ajẹ́lẹ́lẹ́lẹ́ ọlọ́run adó ti gbádùn ara wa láyé ni àwa àtàwọn èèyàn àwọn èèyàn tó ń jọ jẹ́ pàtìkìnà àti yé ti bẹ́ẹ̀ títí tó fi dìgbà tó dáfà tòyẹ́ ni pé à ń lò wọ́n àwọn náà lò wọ́n à ń jẹ gbádùn wọn àwọn náà ń jẹ gbádùn wa àjọ ń ṣe dáadáa síra wa àjọ ń ba ayé jẹ́ tó báwọn àlejò àánú ti ṣe rí nìyà ǹjẹ́ tó yẹ ká máa ṣiṣẹ́ àwòràwọ̀ kọ̀tọ́ anabi sallallahu alayhi wa sallam wọn ni màdìkú tabasa shu'batan min an-nujum faqad tabasa shu'batan min as-sihr zaada ma zaada ẹnikẹ́ni tó bá fi lè wá mà nípa àwòràwọ̀ abala kan nínú ma wíwòràwọ̀ ọlọ́mọ yìí pé abala kan nínú dán pa ló ń kọ́ yìí kọ̀ àfikún kọba fún tó wù ohunkóhun tó wù fún fi kún eléyìí òkú dáná ló na eléyìí túmọ̀ sí pé àmọ́ akọ́mọ ìgbà ara wọ̀ á fi máa ṣàpèjúwe bílẹ̀ ayé àwọn èèyàn ṣe dà àti bọ́rọ̀ wọn ṣe rí ìdánìò èèyàn sì gbọ́dọ̀ sí. òbá àgbà pé nàìjíríà rámbì ló ti kọ́ àbílẹ̀ lárúbá kan ló ti kọ́ wá gbogbo ẹ̀ láburú kò sí ntọ́ dánú tí ọ̀dà gbogbo ẹ̀ láburú nítorí pé ọmọ mi kàkà kọ́ lọ kọjú mọ́ kí ó tán lọ pa nílẹ̀ lárúbáwá tó lọ ìwákùwà ni ọmọ wa kà ó lè lọ lọ sí káwòrò ọlọ́kọ́tò àwọn òkúta ní ọmọ wa kàkà ó gbọ́ orúkọ ló dá pa ní mísírà àbẹ́rẹ́ rí nǹkan mọ́ ó ti gbàgbé àwọn tó máa kí ó dáadáa ń bẹ̀ tọ́kọ̀ kí ó lọ́dọ̀ ìdán lọ́wọ́ àlọ́kọ́ wa ni ẹlẹ́mí àkọ́rọ́ fún mi lọ Sudan ló ti lọ kọ́ dá wa Sudan ló ti lọ kọ́ dá wa torí báwọn ilé yẹn létí mọ́sálásí ńlá lu wọn báyìí sẹ́wọ́n akọjá ní gbogbo àyíká mọ́sálásí ẹ̀rí ká da àwọn tíra lẹ̀ tó ń ta lọ́pọ̀ àwọn tíra tó wá pọ̀ nígbà táwọn wà ń bẹ àmọ́ bó ti jẹ́ nì ètò pọ̀ jù náà àwọn tíra tó dá lẹ̀ tíra dání tó jẹ́ pé ọ̀pọ̀ gidigidi lọ́ra láwọn adájọ́ jẹ́ international level yàtọ̀ sí pọ̀npọ̀ nẹ́tẹ̀lé rọ́pọ̀npọ̀ ń bì gbogbo ọ̀tọ́ kọ̀dà aburú ni èèyàn gbọ́dọ̀ pàtì ẹlòmíì tó rí yà ńlọlọ́dún pé ti lọ kọ́ dá wa ó náà wọ́n ti compliment card yóò mọ aṣọ fún yín pé òun specialize nínú màyí nílùú Damascus pé Damascus ló ń ti kọ́ wa àwọn òbí là èyí tí ọ̀dà kọ̀dà ọ̀ ibi yóò kọ́dà kó ṣe mẹ́kà ló ti kọ́dá wa kọ̀dá kọ́dà kó ṣe mẹ́kà kọ̀dá islam kọ̀kọ́ wa nídá wọ́n máa ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ni ó ní wala yuflihu as-sahiru haythu ata kò síbi tó pìdá lè gbà wá tí ó sòrí rè kò síbi tó pìdá lè gbà wá tí ó sòrí rè kọ́sì máa kẹ́kọ̀ọ́ lára àtúbọ̀tán ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn náà nínú gbèsè ayé wa à ní sáláì mọ̀kan àbí méjì nínú àwọn ẹni tí ń ṣiṣẹ́ òpè náwọn yẹn àtúbọ̀tán wọn yìí sábà dà àwọn àpèjúwe ńláńlá tọ́lọ̀ ti ń lélẹ̀ fún wa kó tó gbọ́ jíjọ́ gbẹ̀ndàlùkìyà ikú burúkú lọ́pọ̀lọpọ̀ máa ń kú torí ẹni tí máa ń ṣe kọjá wọn bẹ̀ kì í sọ̀nà torí ẹ Ànábì sallallahu alaihi wasallam nínú bí sẹ́ńsẹ̀ kìlọ̀ fún wa ká má ya òkú ìdán ká má kọ́ nípa sẹ́ẹ̀dán ká má máa wọ́ra rọ̀ wọ́n ní ọ̀kọ́fù alẹ́ ummati sẹlẹ̀ nǹkan mẹ́ta wà tí wọ́n bẹ̀rù rẹ̀ fáwọn ọmọ mi. alákọ̀ọ́kọ́ haiful a'imma àbòsí àwọn olórí àbòsí àwọn olórí ọba mi lẹ́rù lórí àlùmọ́ mi. ẹlẹ́kẹ̀jì wọ́n iye máa ń bẹ̀rù lójú gbígbà wọn ìràwọ̀ mi lẹ́rù lórí àlùmọ́ mi. وتكذيبا بالقدر كما قدر نرى ọba mi lẹ́rù lórí àlùmá àwọn nǹkan wọ̀nyí anabi sallallahu alaihi wasallam ọlọbọn lẹ́rù lórí àlùmọ kí wọ́n ṣe ọ lásán kò bá jẹ́ pómi ni wọ́n bá ń lò kò bá jẹ́ àtẹ́lẹwọ́ ló ń wò kò bá sì ike ẹni ló ń lò àkùkọ ló ń lò yẹn ni lọ ń bẹ̀ gbogbo ẹ̀ pátálá bí òfin ọlọ́ haram haram haram kẹ́dẹ́rọ́tún nínú kaba ẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni. mọ́kàtàrà rẹ jẹ́ pé tó bá yẹ kó da ọlọ́run sọ yẹ kó ọmọ wò mìíràn ọlọ́run máa ń dẹ̀yàn ìnáwó ọ̀hún yóò mú lé lẹ́gbọ́ọ̀lẹ́m hàtà ìdá àkàdàhù làmìọ̀flẹ́sì ọlọ́run máa ń lọ aláwùsí lára títí dìgbà tí ọba mú un tọ́ba mú sákò ní lè jàjàbọ́ ma. bákan náà afa àtúndì agbègbà agbègbà ń jẹ́ agbègbà alágbègbà lẹni tí ṣètọ́ọ̀nì tí máa jẹ́ ọ̀rọ̀ gbọ́ tí máa wá bá ọ̀kan ló ṣètọ́ni tí máa jẹ́ ọ̀rọ̀ gbọ́ ẹni tí bá máa wá bá ó ní wọ́n ń pè lálàgbègbà pé nítorí òun ti gbọ́ yọ sọ fún tó bá sọ fún àlùjánu yóò fi rọgọ́n yóò fi kùn kẹ́bọ́n lọ sọ yìí pé hàlùkù náà bí okòm àlọ́ man tanazzalu shayatin tanazzalu ala kulli afakin athim táyà jẹ́ kí n sọ fún yín táyà àwọn ṣètọ́ ni máa ń sọ̀kalẹ̀ lé lórí náà rí àwọn àwọn òkúrọ́ ni àwọn onídùúró ńlá àwọn ẹlẹ́ṣẹ̀ àwọn làlùjànnú máa wá bá tí wọ́n máa sọ̀rọ̀ fún eléyìí nípìnlẹ̀ agbègbà alágbègbà lẹni tí wọ́n máa sọ pé òun máa ń tọpa mọ́ ó lè sọ pé ẹgbẹ́ ọjà bí àwọn baba léèrè ẹ̀rí tí wọ́n ṣe laboratory wọn tí wọ́n dára rẹ̀ tó bá wọlé tí wọ́n tẹ̀lé gàdúgbà gbá àìsí tẹ̀lé báwọn àwọn akakadiru ó bínú sí ọ dámdá yà ayélu bẹ́ẹ̀ bí báyìí ẹ̀rú ó ti máa bọ̀ ó lè ṣe kíní kan kọ́tì kan funfun ọ̀kan pupa wọ́n ṣe àwọn kan bí ojú ọ̀daràn wọ́n ṣe kan bí etí ọ̀daràn. bẹ́ẹ̀ ni ọ̀dọ́ ọ̀dọ́ ọ̀dọ́ kọ́tà ọba lè ta ọkọ̀ kọ́ máa pọ̀ kan pé olè jókòó báyìí ni àwọn alágbègbè nìyẹn so alágbèéká òun náà wọ́n máa da àgbègbè tiẹ̀ babaláwo wọ́n máa da pa yọ máa dọ̀pẹ̀lẹ̀ tiẹ̀ gbogbo wọn lọ dára wọ́n sọ pé àwọn máa ń tọ́ pamọ́ wọ́n sọ ń tẹnu ọmọ èèyàn gbà kul la ya'lamu man fi as-samawati wal ardi al-ghayba illa Allah sọ fún ẹ̀yìn anabi Muhammad sallallahu alaihi wa alihi wasallam pé gbogbo ẹni tí ń bẹ ń sẹ́nu àti gbogbo ẹni tí ń bẹ ń lẹ̀ kó sẹ́ńtọ́ máa ń tọ́pamọ́ nínú wa Allahu rabbul alamin nìkan ló máa ń tọ́pamọ́ èèyàn kan wá ń sọ pé òun máa ń tọ́pamọ́ ẹ rí i pé àṣejù yẹn ti pọ̀ jù àṣejù yẹn ti pọ̀ jù irú rẹ̀ náà làwọn àbáàlú ó péjọ wọ́n máa tan ọba àlú jẹ wípé àwọn fẹ́ gbóhùn tíra ohun tíra fún àti ìsìnkú tíra jábọ́ látòkè àwọn fẹ́ wá gbóhùn rẹ̀ ẹ síra sọ wípé òjò ọ̀rọ̀ lọ́dún yìí tẹ́lẹ̀ náà kì í rọ̀ tó síra sọ pé àwọn ajá dúdú dúdú ọwọ́ ẹgbọr kò sájà dúdú ńlẹ̀ síra sọ wípé àwọn wọn ti pè àwọn olóńdò àtàtẹ̀pàdé ẹ̀lẹ̀ kí á lábẹ́ dùkú tó wọn á sọ pé àwọn ẹni tí ń tajà hmm, ọjọ́ òní yá dáadáa ọjọ́ òní yá dáadáa lọ́dún yìí ẹ àwọn aboyún gbèsè kan òní bí wẹ́rẹ́ àmọ́ sí ẹ̀sọ́ pọ̀ pọ̀lọ́pọ̀yé wọn ò ṣe sí ẹ̀sọ́ náà tẹ́lẹ̀ pọ̀lọ́pọ̀yé tó tó bá sọ gbogbo ẹ̀ tán ọ̀bọ wa ni hmm, ìtọ́jú ó fi máa tà òjòjọ ní ọ̀rọ̀ àmọ́ èrè oko ò ní pọ̀ bó lè rí oko ó ti pọ̀ àbí òye àwọn abụghị tẹ ní wọn bí àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ní bí wọn bí wọ́n bá a a ike apá márùn àwọn ó sì dúdúdúdú abẹ́rẹ́ so gbogbo eléyìí náà àgbègbà nínú babaláwo ní tíra àárọ̀ máa ń sọ bẹ́ẹ̀ sẹ́yìn mọ̀ sẹ́yìn nílùú rẹ̀ ń lé ọlọ́mọdé tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mẹ́ o. so akramakumullah wa ó ní sẹ́ awo ti wá wọnú kí o bóò ní sẹ́ ìyàwó ti wọnú kí o bóò ní ká máa parọ́ sọ pa máa ń tọ́ pa máa ó ti wọnú kí gbogbo eléyà ń bẹ nínú ntí ṣe pọ́n tó fa àwọn èèyàn sí. akramakumullah wa tẹ́lẹ̀ ìbá yíra ajá ikẹ́ mùsùlùmí kọ̀gbọ́dọ̀ bá wọn lọ́wọ́ nínú àtàgbégbá o.